pẹ̀lú pé ó وهو دين الإسلام هو دين الإسلام ونسأل الله سبحانه وتعالى أن يميتنا على عادتي أبنو كل قاف سوريتي وأن يبعثنا مع المسلمين يوم لا ينفع مال ولا مدون إلا من أتى الله بقلب سليم أبنو حب واجب بالله أمير المسلمون àwọn tí wọ́n gbà pa fún ọlọ́wọ́ bá àdìsí ọlá alùpùpù aṣojú àwọn tí wọ́n mú ọlọ́wọ́ bá ní ọ̀kan ṣoṣo ìyá ọmọ náà fa ìmọ̀lú ní ọjọ́ tí owó àti ọmọ oníṣẹ́ àǹfààní ìlà man àtàmọ́ ha ìkọlù bẹ́ẹ̀ àǹfààní ọjọ́ tó ní àdìsí àná ó ní ṣe pẹ̀lú ọkàn téèyàn bá gbé níwájú ọlọ́wọ́ bá. من جاء الله سبحانه وتعالى بقلب سليم أفلح ẹnikẹ́ni tó bá wá tọ́lọ̀ ọba ní ọjọ́ kejì àbìsí àbọ̀ pẹ̀lú ọkàn tó mọ́ irú ẹni bẹ́ẹ̀ ti ṣoríire kọ́lọ̀ ti aṣoríire kọ́lẹ̀ afúláṣá mẹ̀lẹ́dẹ́gbẹ́ha wọ́kọ̀dẹ̀ kọ́ọ́bá mẹ̀lẹ́dẹ́gbẹ́ha ọlọ́run ti ṣoríire afúláṣá mẹ̀lẹ́dẹ́gbẹ́ha ẹni tó bá pọ̀ ní ẹ̀mọ́ wọ́kọ̀dẹ̀ kọ́ọ́bá mẹ̀lẹ́dẹ́gbẹ́ha wọ́kọ̀dìrọ̀ wàhálàkà kó ti ṣòfò kọ́mọ má jẹ́ àṣòfò wọ́n mọ̀ gbọ́dọ̀ náà níyàwó ọtí afẹ́sẹ̀ra wa sí àkíyèsí òun náà ni ìwà sí ní hajj tàwa kọ́kùnrin nílẹ̀ ìmọ̀lẹ́kẹ́ àtàbà àwọn kan méje tí máa ń panirun òun náà ni tí afẹ́sọ̀ wa ìkàdánà àlùmọ̀dọ́ bí àtàkùnrin àlàá abẹ́rẹ́ ọ̀rọ̀ wa nípa àwọn kan méje tí ń panirun. pẹ̀lú ọ̀rọ̀ ìtìsíwájú ní àpapọ̀ nípa kíkí àwọn nǹkan ìlú lẹ́yìn náà ọ̀sẹ̀ mẹ́fà tó tẹ̀lé àsọ̀rọ̀ nípa àwọn nǹkan amúlẹ́yọ kọ̀ọ̀kan eléyìí ló máa jẹ́ ọ̀sẹ̀ kẹjọ tí a ti sọ̀rọ̀ nípa àwọn tí máa ń pa ọba kó jọ kó anábíwá Muhammad sallallahu alaihi wa sallam nínú hadith Abu Hurairah radiyallahu anhu anábí sallallahu alaihi wa sallam ìṣẹ́rìrò sábọ̀ àìmọ̀ nìkan ẹ̀jìnà sí nǹkan méje tí máa ń panirun الموبقات جمع الموبق او فيما قالوا اسرائيل تجد فإذا سكب الإنسان أحدها yóò dìbò lẹ́hu àlẹ́hìlá kéèyàn bá kó sí kan nínú àwọn ọkọ méje ó lè jẹ sábà bíi kéèyàn parun orí ayé kó tó parun lọ́rùn. ànábi sọ̀rọ̀ lọ́wọ́ àlejò ọ̀sẹ̀lẹ̀ kí ìlà wa náà yí ara yàrá túnra wọn ní lè ọlọ́run kí làwọn kan yìí. àṣírí kú kọ́ọ̀dà àṣírí kú bìlá ní ẹ̀kọ́ ṣíṣe sọ́lọ́wọ́ ọba. ìdáhùn náà ṣeré pápá ni ṣàbọ̀dọ̀ lọ́wọ́ àlejò ìjánà wọ́n máa wá wù náà ẹnikẹ́ni tó bá ṣe ẹbọ sọ́nà wọn bá. àwọn ọmọ ọmọ wa ní ìlú jẹ́nà ọlọ́run ti ṣe àlùjọ náà ní wọ̀ wọ́n máa wù náà ibi tó máa dé ibi tó máa dé sí ibùgbé rẹ̀ òun náà níná kọ́nà máa ṣe wá ní ọmọ náà ẹni tó bá jẹ́ ẹni tó ṣe ẹbọ sọ́nà wà máa kà á yìí ó wá kú sórí ẹ̀ láyé padà yá fírọ̀ lọ́wọ́ lẹ́wọ̀ ọlọ́wọ́ ní foríjì ìtẹ́sẹ̀fíru lẹ́wọ̀ ìtẹ́sẹ̀fíru lẹ́wọ̀ tẹ́bá tọrọ àforíjì fún wọn abẹ́ tọrọ àforíjì fún wọn ọlọ́wọ́ ní kódà tẹ́bá tọrọ àforíjì fún wọn sàbọ̀nyínà lọ́wọ́ padà yá fírọ̀ lọ́wọ́ lẹ́wọ̀ ọlọ́wọ́ ní foríjì wọn torí pé kí ni káfàrú wọ́n ti fi fèrè tí kèfèrí bá kú kò ṣáàdúrà àdìsàdúrà fọwọ́ tó sílẹ̀ ṣùgbọ́n òun tó jẹ́ kèfèrí yẹn torí pé tá a bá ṣáàdúrà fún láyà fà áwù kò ní ṣe láǹfààní ìyànà fún máa dà àlà kó fọ torí kókú lẹ́tọ́ ṣe kèfèrí sọ́lọ̀ màmá àjà ẹnikẹ́ni tó bá kú yóò ṣe orí láì ṣe àdìdàkọ̀lá náà ẹni tó tó bá tó ṣe kèké pẹ̀ lọ́nà wọn bá dákọ̀ọ́nà náà ànábi sọ̀rọ̀ lọ́wọ́ àlùwọ̀sán lánà máa wọ́n náà àádàdà lọ́wọ́ ní kọ́lọ́ba náà kúrò bí náà náà rú jahannama àṣàkú hàwọ́ iná òṣèlú ìyọba fi ń ṣeré torí pé kí ni àṣàkú hàwọ́ bẹ́ẹ̀ bá sọ pé a òun gbóná òun gbóná. iná burú dára àwọ̀ ilé wa náà gbọ́ gbogbo ẹ̀sùn fáàlù wa ti jò gbogbo ìyáálé ayé kò mà dàbí tàbí kìámọ̀. àdáàbò òkè ìyàtò jẹ́ pé ìròyìn fún omi ẹgbà kan inú ìyá gbogbo gbani kọ́mọ ọba àdúgbò ọlá kó má ṣe wá ní ọmọ náà gbogbo ìgbà tí mùsùlùmí bá fi gbọ́rọ̀ nípa iná ẹ̀rú gbọ́dọ̀ máa gbà gbogbo àwọn kan tí wọ́n bá sọ fún máa ń sún iná náà ó gbọ́dọ̀ máa lẹ́yìn pé a òun gbọ́dọ̀ jùlọ sí àwọn nǹkan rẹ̀ ẹ̀rí àwọn kékeré tó bá di ọjọ́ gbogbo àdìkíyàmọ́ wọ́n máa sọ fún ọ pé rabbana kshif 'anna al-'adhaba inna mu'minun sóòrùn ṣùgbọ́n kọ́ọ̀tù ربنا اكشف عنك العذاب يوضعه واقي يكفوه الله فارتقب يوم تأتي السماء بدخان مبين الله ni máa retí ọjọ́ tí sọ́mọ̀ tá a wá pẹ̀lú bukhar pẹ̀lú efi tó fojú wọn báyìí yàwó ṣáná ọlọ́run tí efi ìbá ti á gbogbo ọmọ ẹ̀dẹ́yàn mọ́lẹ̀ àdá àdáàbù àní à ìyà tó ṣe kókó òun ìyá ilé yìí ọlọ́run bá fìyà jẹ nìkọ̀ọ̀kan wá ربنا اكشف عنا العذاب إنا مؤمنون àwọn kìfìrí wọn a máa kígbe pé ربنا اكشف عنا العذاب ìwọ náà fún ìyàkúrò ń bẹ̀ fún wa mú ìyàkúrò fún wa iná inú àti gbàgbọ́ anna lahum dhikra wa qad ja'ahum rasulun mubin ọ̀nà òní kéfà yàtí kòmò dhikra mọ́tà yàtí kòmò dhikra àyínà yàtí kòmò dhikra ìgbà yìí làárọ̀ lẹ́wọ́n fẹ́ràn sí kọ́dífà àti pẹ́ẹ́sì lọ́wọ́ kìí fi ilẹ̀ bèrè pé kọ́nà wa kó kúrú yà kúrò ana lahum zikra wa qad ja'ahum rasulun mubin kìbí pàṣẹ wọn rí ayé òjíṣẹ́ wa tó fi ẹ̀fẹ́ òjíṣẹ́ ilé àlọ́bí Muhammad sallallahu alaihi wa sallam ونشارككم على محجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هذا النبي صلى الله عليه وسلم أولي مفيد يجوى نصر ojú ọ̀nà yìí mọ́ ó kílẹ̀ kò sí èmi níbẹ̀ láyé ṣe kò ánìhà ilà hálì èèyàn kò ní sọnù lójú ọ̀nà yìí àyàfẹ́ tó bá fẹ́ parun kọ́lọ́ má jẹ ká parun rọ̀sùn ló mú rí ànábi tó fojú hàn tó má ta wá nílà wàhálì ìhùwà kọ́ ló mú àìlà ló má dìrún nígbà táwọn fi dé wá bá yín tẹ̀wálílá wàhálùhù àwọn èèyàn wọ́n yí rí padà wọ́n tẹ́rí padà wọ́n dà lọ́bìnú àbíbẹ̀kọ́ wà ìdá àwùjìjà ọ̀tá àwùlá wà ní fàákù ilẹ̀ ìhà tó fi máwọn tó ti ẹ̀gbọ́n náà gbọ́ nígbà tó rí ayé tí oníkálukú ṣe ìfàákù ilẹ̀ ìhà oníkálukú wáyé lọ وتركوك قائما وقع نبي صلى الله عليه وسلم ojú mo ní omi wá kọ́ ni sọ́kẹ́ẹ̀tì láyé. wọ́n pa ànábì sallallahu alaihi wasallam ti kọ́ ọmọ ṣòtíyé àwọn tí wọ́n wá gbọ́ bá gbọ́ tó bá dojú pé bí adìgí lánà ọlọ́run ṣe nígbà tẹ ní ayé jàwálẹ̀ wàá dúró وقالوا علام مجنون nínú tí wọ́n máa ń tó ń pa lórí sọ́dọ̀ lọ́wọ́ àdìwọ̀sánà ní pé tó àdàmù gbogbo tẹ rí tó ń sọ yẹ àwọn àlùjọ ló ní wọ́n kọ́ wọ́n lù ú ní ó yá máa lọ wí pé wá wí bẹ́ẹ̀ má ṣe nù wọ́n tún pe àlọ́bí wéèrè sọ́dọ̀ lọ́wọ́ àdìwọ̀sánà wọ́n pe wọ́n wéèrè ó yá rí àlọ́bí ọlọ́wọ́ sọ́dọ̀ lọ́wọ́ àdìwọ̀sánà wọ́n pè é ní wéèrè kò torí ẹ̀dá ni o láyé ẹ̀sẹ̀pẹ̀wò lè náà fi yìí àdọ́bí òfin gbẹ̀sán torí ara ẹ̀ pé torí kó ṣe èyí màá lè ṣe fún rárá ọlọ́ọ̀bá ní ìnàkà ṣíkú làdá ìkọ̀lílá ìnàkùn àìdù àwọn tí wọ́n jẹ́ pèsè ọlọ́run sọ́dọ̀ bá tiẹ̀ fún wọn láyè pé kó ṣí ìyà kó rí dídì ẹ̀ díẹ̀ bí wọ́n ti lè ráyè sọ̀rọ̀ iná kò máa irú ẹ̀ẹ́dẹ́gbẹ̀kì ẹ̀dùn padà síbẹ̀ yàwó máa dáná fi ṣe ìgbà tó ṣáàtà rẹ̀ kó rọ́ iná ló ń tẹ̀pẹ̀ mọ́ọ́rẹ́ ọlọ́run ọjọ́ pé bí àìkíyàmà náà lọ fi ṣe ìgbà tó ṣáàtà rẹ̀ kó rọ́ agbáwọn èèyàn mú ìgbàmú tó tóbi iná ló ń tẹ̀pẹ̀ ọlọ́run gbogbo tẹ̀ ṣe ilé ayé máa ṣe lọ èmi náà máa gbẹ̀sán. inna Allaha azizun ọba alágbára ọba bíi ni ló ń ikọ̀ ọba tí máa ń pẹ̀sùn ni o. ìgbésẹ̀ àdúgbò ẹ̀sán ọlọ́jọ́ pé kí àjèjì á mọ̀ ìwọ́n tó kú ọlọ́wí ayé àwọn ọlọ́run tó rí ẹ̀ ìwọ́n tó ń jẹ́ bọ́ tọ́lọ́run jẹ́ ayé ọ̀nà ọba tó rí ẹ̀ iná oúnjẹ fi mú ọlọ́run ní máa ń pẹ̀sán lọ́jọ́ pé kí àjèjì á mọ̀.

èbó máa ń ba ṣe ibi jẹ́ mi. وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا ọlọ́run tó bá di ọjọ́ tó di àbìkìyàmà ọ̀dìmọ̀ ilẹ̀ máa àmìlú gbogbo táwọn ọ̀dọ́ láwọn ṣe níṣẹ́ àwọn náà wá kọjú sí báyìí bàjẹ́ àná àbá àmọ̀ǹtò rọ ọlọ́ta máa sọ́ọ̀dì nǹkan tá a máa kú dànù kò wúlò mọ́. abẹ́rẹ́ kọ gbogbo ṣé tètè yìí bá ṣe ń lé ayé òde wúlò. asuhaba ìjàdù àwọn àdìjọ́jọ́ ń bọ́ iṣẹ́ wọn àwọn náà wọn bá di kí ọlá máa ṣe ọkọ̀ fún wọn. tí wọn bá ti ṣe ẹbọ sọ́dọ̀ wọn bá ó ti ó ti hẹ́ẹ̀dì bínú ọlọ́run nìyẹn. فقد باءوا بغضب من الله ọlọ́run àwọn tí wọ́n bá ti ṣe bọ́ báàbù bí ọ̀dọ̀ bí nínú náà yóò ti bá ìbínú ọlọ́run bá pàdé kọ́lọ́run bá kó má bínú sí ẹnì kọ̀ọ̀kan wá wà sí ìṣìn nínú tí èèyàn máa ń ṣe tí máa ń jẹ́ kí èèyàn ṣe irú ayé àtọ́rún tí máa ń jẹ́ kí èèyàn parun ọlọ́run bá jọ bá jẹ́ apárun àti irú ìmáṣe idán ìmọ̀ àpéjọ́ ètò pàtẹ́sùbà tó wò báyìí tó ní àádìrí lọ́ọ̀rìnì mọ́ìnì ìdánwò ló fà àfa tó mú yẹ̀pẹ̀ iyẹ̀pẹ̀ òkú ló lọ́ọ̀rùn ó wá tẹ̀lá ó wá bí ṣeré bí ẹbí wọn atọ́ ìtú kékeré kí ló lọ́ọ́ ṣe yẹ àti ìṣirò ìdánwò ló fà àfa tó ní ẹ̀kọ́ ló fà àwọn méjèèjì wà àmàbáyé tó wọ́n kọ wọ́n fi ọkọ̀ máa fẹ́ra wọn tí o náà ṣe yẹ àti ṣerú ìdánwò náà fà àfàdé orí ẹ̀rẹ́ adẹ̀ máa darí wọn rú ọ̀rẹ́ àtọ̀rẹ́ a máa darí wọn rú ọ̀rẹ́ lè bára wọn ṣe mọ́ wọn ní jọ sọ̀rọ̀ ẹ mọ́ ọkọ̀ àti ìyàwó ní àbí a máa tú wọn kí ló ṣe àti ṣerú. ẹ a máa tẹjọ́ yẹn ló pọ̀ mi tágájọ́ bá ti fẹ́ dájọ́ yẹn báyìí á kọ̀ máa wù bọ̀ọ̀bọ̀ ni tó bá fẹ́ dájọ́ kò ní mọ tó fẹ́ wí mọ́ kí ló lò àti ṣẹ́rì kí ló lọ́n sọ ìnàbà kọ́lá ìwúkẹ́ ìlú sáàṣì wàlá ìlú sáàṣì wàhá ìlú àtà ọlọ́run ìmọ̀ kọ́lá ìwúkẹ́ ìlú sáàṣì gbogbo kan ṣe yẹ ète ní ète àwọn onídán wàlá ìlú sáàṣì wàhá ìlú àtà ọlọ́run gbogbo onídán kan ní sórí ilé gbogbo ibi tó bá wà àti ṣẹ́rì ìmọ̀ àpéjọ́ nínú tí máa ń panirú kọtùlù náà bí lẹ́sìn àwọn ọmọ ilé àmì ìhàkọ̀ wàhálà tó ṣeré pé lùkọ́tù à òtúfẹ́ pa nǹkan òtú gbọ́dọ̀ ṣe àlẹ́ ìdáàlì tó gbọ́dọ̀ ṣe déédéé kódà tó tó bá tẹ̀sán láti pa nǹkan. wàhálà tàkùtùlù náà sàlẹ́sì àwọn ọmọ ilé àmì ọlọ́run ni gbọ́dọ̀ pa ẹ̀mí tí ó ṣẹ̀ النبي صلى الله عليه وسلم من علامات الساعة وأن يكثر الهرج أني كما قال من الحرج من الهرج أني القتل كيف يقول جابر أني بما صارني حتى لا يعلم المقتول بما قتل ẹgbẹ́ pààyàn ẹgbẹ́ pa kò ní mọ kí ló kí lòun ṣe lọ́nà fi pa òun kò ní mọ̀ ẹgbẹ́ lórí akọ̀bàdọ̀ jẹ́jẹ́ wọ́n lè ní fúlé bulẹ̀ síbà bóòlù fúlé bulẹ̀ sí báyọ̀ ọ̀tà tó sọnù akọ̀para wa ọlọ́run bá lè fi ọlá ó ní wàá máa ń kọ́ta ẹ̀ lẹ́nà sáwọn ẹnikẹ́ni tó bá pààyàn bí wọ́n ní náà sí ẹni yóò ṣe kó pààyàn. فكأنما قتل الناس جميعا ó dàbí ẹ tó pa gbogbo ẹ̀ dálé ànábi sọ̀rọ̀ bọ́ wà ní ọ̀tẹ́là ó ní zimbabwe muslim kókò zimbabwe muslim kò sóòk kéèyàn kú mùsùlùmí ànábi ní ọ̀rọ̀ ńlá ìwà bàjẹ́ kíráì lórí wàkìdánú kókò kó wá máa bá jà kó wá máa já fún un iṣẹ́ bọ́ sọ́nà ìdàlùsáfà ni mùsùlùmáàni ní fèsì yìímà fàìlìkọ́ọ̀tì wà ní makọ̀túrù fìmá ànábì sọ̀rọ̀ náà wà ní wọn sẹ́nà ó ní kí mùsùlùmí méjì bá pàdé ara wọn báyìí ìfẹ́ ìfẹ́ àwọn méjèèjì wà àbá bẹ́ ẹgbẹ́ náà fàkútì láwà èèyàn kọ́ ni wọ́n bá ó ní fàìlìkọ́ọ̀tì wà ní makọ̀túrù fìmá ètò pàlọ́ àtẹ́tọ́ pa ànábì sọ̀rọ̀ mọ́ àlùwọ̀sára ní ọmọ lọ́wọ́ táwọn méjèèjì kọ́ọ̀tì ara fún ọgbà hàdà kọ́ọ̀tì àgbọ̀fẹ́ tó pàlọ́ fáwọn ọ̀gára lórí ma kùtù wé kíwájú àtẹ́tọ́ pa ẹtí wọ́n pa ànábì sọ̀rọ̀ mọ́ àlùwọ̀sára ó ní ìnáwó káàdà àríwọ̀ àdà ọ̀tìlì àkẹ́yìí ànábì ní ẹtí wọ́n pa ní òwúrọ̀ fẹ́ pààyàn ní òun náà fẹ́ ti kí ni ó fẹ́ pààyàn kọ̀dì àwọn ọ̀rọ̀ alùpàtìlà yọ̀ọ́ yìí lọ sí ká pààyàn tí o ti kó náà pààyàn èèwọ̀ ni. kùtìbà aláìkú olùkí sọ́ọ̀sì ọlọ́ọ̀bá ní àlùkí sọ́ọ̀sì kùtìbà aláìkú fi kọ́tìlà nípa tí wọ́n bá pa tí wọ́n bá pààyàn ọlọ́run ti kí ni ó ti ṣe àlùfíṣọ́ọ̀t kalẹ̀ wà lápòkè ìfíṣọ́ọ̀t àyàtò ya olùkàlùbá ẹ̀yìn ọlọ́pọ̀ kápẹ̀ sọ yẹ òye wà bẹ́ẹ̀ àtàkùnrin náà ẹ̀mí fẹ́mi àlàábùdì bìlà ábùdì àlìṣọ́rù bìlà ṣọ́rù wàlàábùdì bìlà ábùdì wàlìóǹtà wàlìóǹtà bìlìóǹtà ẹ̀ tó jọmọ́ láti freeman tó bá pààyàn ẹ̀mí ẹ̀mí wọn bá kọ́dọ̀ wà láàbẹ̀ níbi làábẹ̀ bí yẹn kọ́ bá pẹ̀ ẹrú náà lámà pípa wà ìhúnsá bí ìhúnsá àdúgbò ẹ̀kọ́ obìnrin náà bá obìnrin náà lámà pípẹ́ sùn. ní àdìsí dáàdì ọlọ́run nítorí ti eré kàtàkùn àìdáná ní ìsọ̀rọ̀kì aṣèlú ìfọ̀ ọmọ ìsirẹ́lì bó ṣe wà ní òfin ìṣẹ̀rí àti àdọ́dẹ́gbọ́wà bí yorùbá pààyàn ní kí ẹ̀ka òun náà àti lómitin ó yọ ní ẹni kíni ẹwà àmà àbí ikọ̀ àbí yọ̀tò ẹbí yọ ẹni ìdí ẹ̀ náà ẹ̀bù ló gba píì èyí ẹ̀ bá yọ ẹ̀kọ́ òun náà wà ẹ máa kó lọ lẹ́kọ́ alákọ̀ọ́kọ́ èyí ò yọ ẹ ẹ̀kọ́ ló bá tiẹ̀ hà nígbà tó gba kí ló tẹ̀lé èyí yọ rìsọ́ọ̀tì yẹn làwa náà wà ẹlẹ́wàá náà wá sáwọ̀ lẹ́yìn tí ẹ tó yọ alihamdulilayi ẹtọ́ wẹ̀ tó o bá tọ́ ayọ̀ ní máa tọwọ́ wẹ̀ lórí a ah, nínú sá tàbátọ̀ tọwọ́ wọ̀ lórí wọn á lẹ́lẹ́ bí wọn á ní kí ọlọ́run ojú ẹlẹ́ bá wọ́n sọ pé àkọ́dá owó kò dàbí àdágbẹ́ tí gbogbo ilé bá wà lórí ilé ayé ayé á sinmi ìwọ tó fẹ́ pààyàn tó mẹ́ pé wọ́n á pa ẹ́ ẹlòmíà wá pààyàn wọ́n á tó kọ́ fún ní one thousand years in prison one thousand years in prison a máa jẹ a máa mu a máa yìnbọn ni ayé ẹ̀kọ́ ni a máa gbádùn ayàgbẹ́ ayàsó àjẹun asò ó tún lè jẹ́ lóye sí tuntun nílùú òyìnbó a tún máa wo fíìmù ayé ẹ̀kọ́ a tún máa ka newspaper ẹlẹ́wọ̀n fẹ́ ta ní pépà tó bá tó yàrá mi ó lè jẹ́ lọ fúláàtì kan ló gbé fẹ́ kọ̀ǹté íńtánẹ́ẹ̀tì tó wà fẹ́ tó lọ ló bráùn ẹjọ́ lè fa ojú wọn yẹn lọ́rùn àpò òfin ìyẹn jọ̀gbọ́n ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ nínú àlùmọ̀bìkọ́t oníkàpẹ̀ ní bí ó ṣe nínú àwọn kan tó fi àlùmọ̀bìkọ́t. wà á kúrò rìbá òní wípé ká jẹ rìbá ọlọ́wọ́ bá lékè ọlá òní yájú alẹ́bí na àmánu láàjà kúrò rìbá àbọ̀ àbá mọ̀bọ̀ àbá ọlọ́wọ́ bí má jẹ rìbá lórí rìbá àwọn ẹlòmíì wá sọ wípé ìbọ́lọ́wọ́ láàjà kúrò rìbá àbọ̀ àbá mọ̀bọ̀ àbá ọlọ́wọ́ bí má lórí ni wọ́n bá jẹ́ simple interest ńkọ́ tí ò jẹ́ multiple interest méjèèjì lọ́lọ́run bá kọ́ ọlọ́run bá ní kí ọlá ó ní yáyọ ẹlẹ́ni nà á mọ̀nù ìṣìṣẹ́nìbù máa bá kí lábẹ́ náà rìbá ọlọ́run ní gbogbo ibẹ̀ ti jẹ́ sẹ́yìn ló rìbá èyí tó bá jẹ́kù bẹ́ẹ̀ ẹ sílẹ̀ ó ní yẹnu ṣàkóso ọ̀hún rìbá. ويؤتي الصدقات قل يمحق الله الربا gbogbo tí ìjọba fi ìbá kójọ ọlọ́ọ̀bá máa parun ni wáyé orí sọ́dà kan ṣùgbọ́n ìta bá fi ṣe tá a ṣe tá a fi sọ́dà kan wá tá a fi kójọ ọlọ́ọ̀bá máa fa àdìbáríkà sí òun tó bá ti jẹ́ rìbá káṣe kí ni káṣe lọ sí ọlọ́ọ̀bá àdékè ọlá sọ wípé alẹ́bínà yakuru na riba àwọn tí wọ́n لا riba إلا كما la الذي illa الشيطان من alladhi yatakhabbathu ash-shaytanu minal mas ọlọ́run tó bá lọ́jọ́ pé ibi àdìsíyámà wọn ní dìde àyàfi gẹ́gẹ́ bí ẹtí èṣù ti fọwọ́ bá láàríkà ọlọ́run ìdí ni pé àwọn tẹ̀rí yẹn wọ́n máa ń sọ wípé innamal bay'u mithlu riba wọ́n ti ṣe bọ́jà kẹ́yìn lọ sí àyẹ kí ìyàtọ̀ pẹ̀lú ìbá táwa náà ń ṣe ọmọ yahoo yahoo atọ́fẹ́ bí ẹ kí wá ló yàtọ̀ ìbíṣẹ́ náà ní gbogbo ẹ̀ ọ̀nláìn náà ní àríwẹ̀kọ́ ni àríwẹ̀kọ́ ni ó yàtọ̀ síra wọn. ìgbà mẹ́rin yẹn omi tó rí bá wọn máa sọ wípé wọ́n tún wá fẹ́ bàjẹ́ wọ́n ní ìnáma ìfẹ́ yẹ̀wò tó bá sọ wípé ìnáma kálíbọ̀tì ìnáná ìtumọ̀ ẹni pé owó ní òsì ẹ̀yà tó rárá rìbá tẹ́lẹ̀ ni wọ́n fi rìbá wọ́n fi wí òwò kí lọ́ fi wé wọ́n fi òwò wé rìbá ìnáná ẹgbẹ́ omi tó rìbá ọjà sẹ́yìn náà tàbí ló fi yàtọ̀ péré wà á ká lọ́wọ́ ìbẹ̀ ìhàwá àwọn ọmọ rìbá ọlọ́run ní ìhà tí bá ṣe wá sí yàtọ̀ bẹ̀ kí ni ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀. àgbọ̀nlọ́wọ́ ló n'ime wá àwọn ọmọ ma ìyàtọ̀ tó wà fẹ́ náà pé ọlọ́run ló ṣe kátàkárà ó ṣe lẹ́tọ̀ọ́ òun ṣe kíni òun ṣe ìbádéwọ̀ wọ́n máa ń ẹ̀hùn ọmọ tó ó wá pinnu pé èmi ló lè ní gba owó yìí mọ́ bẹ́lẹ̀ hu máa sára fa ọlọ́run ìlú ti jẹ sẹ́yìn yẹn àti fún ila Allah à ọlọ́run ní ọ̀rọ̀ ẹ̀ àfi ẹ̀sìn ẹ̀ ọwọ́ ọlọ́run ló wà ọlọ́run ti forí máa sára fa èyí a ní àwọn àtàkì ti àwọn ìjẹkújẹ adáǹfààní láti jìnnà sí tòrọ náà ní wàláwó máa sálà èyí tó ti kọjá yẹ ọlọ́run bá àmì kí ọlá fojú fò wà á múrú ilá mọ́ ọlọ́run ní àlábọ̀ rí ẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ló wà wà máa ń àádá fàbúlá yíga ọ̀sáàbùn náà lẹ́yìn ìgbàgbẹ́ ti gbọ́ àwárí ìjọ ó ti wá bí ẹ àfà ìnira náà ní afẹ́sọ̀ owó sùkú ìgbẹ́ ọmọ a ó wà ní ọkùnrin àti pé kọ́mọ́dọ̀ sùn ọ̀rọ̀ yọ ní àbí orí owó sùkú ìgbẹ́ ọmọ ló ti fẹ́ tẹ náà nínú ìgbàgbà ya kúrú náà kí gbogbo ní iná nígbà tó lọ sọ pé ó jẹ sínú ilẹ̀ iná ni wọ́n táyà síláwù náà sáì rọ à ọlọ́dẹ ti jẹ lọ láti fi ayé tó bá bẹ̀rù ẹ̀ tó wà yàtìláwù náà sáì rọ ẹ̀ wá kó sínú náà ẹ̀ máa mú mi náà ẹ̀ máa jẹ náà. E máa yí ẹ máa sùn nínú iná ọmọ bàbá ńlá bẹ́ẹ̀ o ó fi ha ọ́ ìlú ọlọ́run onírìn bá wò nígbà tí ọlọ́run bá fẹ́ sọ̀rọ̀ onírìn bá tí ẹ̀rọ wípé tọ́lọ́ ha abada àwọn tọ́lọ́ bá bá ń lò fún jù làwọn tí wọ́n jẹ́ ha ìlú wọn fẹ́ àwọn ẹ̀dá kan wá wà tọ́lọ́ bá lo owó ẹ̀ fún Qur'an ó tọ́ka sí pé ìyá wọn àṣàjù à ìyá tó lé kókó ní nínú wọn lẹ tó pààyàn ọlọ́run mọ̀ kọ́tàlá nínà nùtà nínà fàjàdá òhó jahannama kọ́ọ̀dì nínà fiha abada ọlọ́run lẹ tó bá pamọ́ mi tó pa onígbàgbọ́ lólo irú ẹni bẹ́ẹ̀ à iná ni ẹ̀tọ́ ẹ̀ a máa ti rẹ̀ lọ péré ẹ̀rú bá àwọn afá pé á ah, tí lẹ́yìn pé pé ìjọba ń sọ̀rọ̀ ṣíríkù ẹbọ àwọn ọkọ̀ tó wà nílé pé wọ́n máa gbé lu lọ́lọ́ péré bí wọ́n ti jáde. ìtumọ̀ ẹ̀rí ní kí àsìkò tí wọ́n á lò yẹ kó pọ̀ tó àwọn onírìbá ó ń fi ha ọ́ ìlú ọlọ́run onírìbá náà máa gbé lu lọ́ pé á ah, ọlọ́ọ̀bá kó má jẹ ká bá wọn jẹ rìbá àti má jẹ rìbó wáyé jùmọ̀ láyé táwa níjọ́ náà gbogbo owó nọ́mbà yín bí àbí wọ́n sọ fún yín pé wá yáwó ẹgbẹ́ ra ìṣàkà nígbà tẹ bá wà ní òmìnira bí ìṣàkà ní ibi tán tẹ ìbọ́ta lọ́ra ní àbílẹ̀ ti tú ìwọ́rọ̀ ìṣàkà fẹ́ẹ́sì níkọ̀kíníkọ̀ ìwọ́rọ̀ bá sáré tẹ̀ ìṣàkà lọ́dọ̀ ẹgbẹ́ ra wọ́n gbowó ìgbà owó ìgbé tẹ̀ ẹgbẹ́ ra ìlú lọ́ta ìṣàkà èlò ọ̀gbẹ́ bẹ̀rà tó o bá sanwó ṣùgbọ́n nígbà tó o sanwó wàá san owó owó bẹ́ẹ̀rà láwìn ten naira ọ̀rìnbá nìyẹn. ìgbà a gbọ́dọ̀ gbìyànjú láti dáko rìbá máa ń pani ọ́ àwa náà ti rí yẹn ṣáàkó mọ́ owó rìbá à gbogbo wọn tó fi owó rìbá ṣe bísíẹ̀sì ọlọ́lọ́wọ́ apárò mo sọ̀rọ̀ arábìnrin kan fún wa ọjà bẹ̀rẹ̀ ni ọjà gbogbo ni. ṣọ̀bù ẹ̀kọ́ pọ́nmọ́ ogún fúsọ ọjà fún bẹ̀rẹ̀ pẹ́tẹ́ oníká gbogbo ìyá náà bá bá dúpẹ́ gbọ́dọ̀ ní àwọn náà ti ẹ̀ṣẹ̀ àánú ọmọ ìyá rẹ̀ nígbà táwọn ọmọ ìgbé gbogbo ṣọ́ọ̀bù ju ó tó wálẹ̀ èèyàn kan ló wá sí ilé ìròyìn à ah, lágbájá ló ṣẹlẹ̀ ó ní kò yí òun irú owó rẹ̀ fi tajà ẹ̀ máa ń gbowó lápò áà. Ah, yẹmùhákù lọ́ọ̀hún rìbá à ayé ọlọ́ọ̀bá ló n'ofe yìí o kọ́mọ kó wa. ọlọ́run ìfà yìí láti ṣe ẹ̀lù tí ẹ bá pọ̀ tẹ́ bí àní rìbá ilé ẹ jẹ́ bá a dánú mi lọ ọlọ́run ní a ẹ ogun látọ̀dọ̀ ọlọ́run ọ̀rọ̀ tó ṣùgbọ́n ogun ọlọ́run economic breakdown ogun ọlọ́run ló jẹ́ bẹ́ẹ̀ coronavirus wọ́n máa yá aláàbòjú lòun làwọn fi sáré láàbù ọlọ́run ní kò fẹ́ tó mọ gbogbo ọlọ́run ọba rẹ ìrìn ànábì wà ní ìdùnnú nílá àjàwá sí gbogbo àwọn fáyọ́sì fẹ́ rí ẹ nínú àwọn gbogbo ọlọ́run ọba ni nínú àwọn gbogbo ọlọ́run àwọn ìyá kéèyàn rí rí ọmọ ọba àti ọlálẹ́ ìnáwó àrọ́bì ìyàwó ilé lábá ṣùgbọ́n ọba tó fi ìyà jẹ wọ́n jọ yẹn wọ̀ ní ojú rí ẹwà tó kò balẹ̀ ayé títí bí ìpè ẹ àti rí fáírọ́ọ̀sì àti yàtú fáírọ́ọ̀sì à wàhálà náà tó ní alẹ́ àná wo fídíò kan mi rántí ilé ìlọ̀kan ló kú látara fáírọ́ọ̀sì wọn lò lọ́wọ́ ní ẹ̀dùbá wọn lè jẹ́ pé ó dájú pé fáírọ́ọ̀sì yẹn ló jẹ́ sábà bí kò ẹ̀ antivirọ́ọ̀sì yẹn ló jẹ́ sábà ó túbọ̀ sí pé coronavirus àti ìbọn fẹ́ o fàfihàn ìlà mọ́ à kíbi tó lóṣọ̀ jọ̀mọ́ ká padà lọ sọ́dọ̀ ọlọ́wọ́ wa wà nínú ọdún tó wọ́n rọ́ọ̀dì náà ọlọ́run tẹ sílẹ̀ gbọ́rọ̀ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ ọlọ́lá ti sọ̀kalẹ̀ sínú al-Qur'an ma huwa shifaa'un wa rahmatun lil-mu'minin ìwòsàn àti ìkẹ́ fáwọn onígbàgbọ́ òdodo. awálà ní tẹ̀lé bá ti dé àdínkù àdínkà àdó ẹlòmíì àwọn tá à ń gbé nàìjíríà wọ yìí tí ìwọ bá rí àwọn tó bí àárín àwọn òyìnbó yẹn ẹ̀rù ọlọ́run á bá yẹn àwọn tó wà náà ti fi tẹ́lẹ̀ tìgbọ́n ẹ bá ti sọ̀rọ̀ ọlọ́run ọba ìsìn mi. وإذا ذكر الله وحده اشمأزت قلوب الذين لا يؤمنون بالآخرة ọlọ́run ti parí ọ̀rọ̀ wọn. Ìdá lókè ọ̀gbọ́n ọlọ́run tó bá olóògùn nàìjíríà náà yóò fi lọ ìgbà kíra àwọn tí wọn bá ti àwọn ọmọ rẹ tẹ bá ti dá ọlọ́wọ́ bá inú ọmọ àwọn ọmọ orí àmà fọ́ wọn ni. وإذا ذكر الذين من دونه إذا هم يستبشرون ọlọ́run ẹ̀dá rúkọ Abraham Lincoln ẹ̀dá rúkọ Aristotle ẹ̀dá rúkọ Socrates إذا هم يستبشرون tẹ bá lẹ́nu ní yunifásitì tẹ bá ti sọ fáwọn òbí sọ pé báyìí máa máa fi mi tẹ bá sọ pé bọ́ọ̀lù àwọn ìlú máa fi mi àbí ìbò máa ń ṣẹlẹ̀ láàrin wa tẹ́lú ní bá fẹ́ kó táyà bẹ́ẹ̀ náà ní bá ẹ̀ẹ́gbọ́kọ̀ sí ẹ̀ẹ́gbọ́kọ̀ sí tàbí tàbọ̀ọ̀lù ẹ̀ẹ́gbọ́kọ̀ sí tàbí òṣùpá sọ̀rọ̀ jọ̀mọ́ àjọwò lánàá ìdàdúkìrọ̀ tẹ̀lé ìlànà ìlú níhì tó bá ara wa yá dáadáa wọn arán tiẹ̀ wọ́n tù àwọn bàbá àti bàbá àti mi ìyá àti mi tọ́lọ̀ bá tẹ̀lé báyìí tó wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí wa á lẹ̀ gbọ́ pé sáré bá sọ wípé àwa máa mú wa a máa mú wa ó ẹni tó wá ka ìkọrọ wá ka súnmọ́ tàbí fàtìhà ìgbà yìí láwọn ti ṣe gègé. àwọn ti ṣe gègé ọmọ ọba àdìsí ọlá oníwà ìtúbi tó tẹ̀ bá wá súnmọ́ tẹ́lẹ̀ jẹ́ ìbárọ̀ fada kúmùrù oṣù àrùwá lè fún a yìí tó jẹ́ nínú owó ni ẹ̀ṣẹ́ àwọn ayọ́ tẹ́yìn yìí tó jẹ́ ìbáyẹ̀ méjì ni ẹ̀dá padà لا تظلمون ولا تظلمون لا تظلمون ẹ má ṣàbòsí ولا تظلمون ẹ má ṣàbòsí sí mọ́gbáwù ìsìlámì nìyẹn لا ضرر ولا ضرار má kó ewu báwọn èèyàn má sì jẹ́ kí wọ́n kó ewu báyìí. ọlọ́run bá mi kí ọlá ó ní wa ìjánu lọ́rọ̀ ọ̀sẹ̀ wọ́pẹ̀ fàdáwìrọ́dù ilá màìsárọ́ bí ọba gbowó lọ́wọ́ yìí tẹ̀rí pé ní yóò tún rí owó yẹn tán fàdáwìrọ́dù ilá màìsárọ́ ẹwọ bóòwù ló ti lè rọrùn èèyàn lè yá ní five hundred thousand ẹ̀rí pé ní yóò rí tán ní òkè àfà ẹ máa mú one fifty thousand lóṣù tẹ́ bá sọ pé three hundred thousand mo yọ̀ ọ̀dà yòókù. wàá ń ta fọ́ṣẹ́ kó ọyún ìlẹ́kùn ẹ̀ẹ́dówó tẹ̀lé yáwọn èèyàn fírílì ẹ̀lẹ́ fún wọn sọ́dá pọ̀ afá ọ̀dẹ́ tàwọn ẹ̀ bá wáyọ̀ lè ní o five thousand mo fún yé mi ọlọ́run bá dúkìá ọlá ló kọ́ ìlú ìdákọ̀dé kó tún tààdà ní ìtẹ́ bá ti tó gbà fún yín wà á dákú yáwó rẹ̀ ẹ wá bẹ̀rù ọjọ́ kan tẹ̀bá lẹ̀ nígbà nígbà tó ń jẹ́ àdúrà sí ìhìhì àmọ́ ọjọ́ kan máa darí padà lọ́sọ́dọ̀ lọ́wọ́ lọ́wọ́ tí wọ́n fa kólú náfẹ́ máa sábàbà gbogbo tẹ́lí kọ̀ọ̀kan ṣe wá wá sọ lẹ́sọ̀ ẹ̀ wà fún láàyè ìdùnnà mún wọn ní sàbòsí tẹ́lí kan lóye. ilé ìjẹ́ àwọn kan tó wọn bá sọ fún wa nípa àbíbà nínú tó tẹ̀lé àpèlú máa nílé ẹbí owó ọmọ orúkọ ilé ìdọ̀jẹ́ tó aburú tí máa ń pa nínú jọ̀wọ́ kọ́mọba kó sí ọlọ́run ní agbọ́dọ̀ jẹ́ o wà láti àkúrò agbóhá lẹ́nu yẹn sí àwọn ọlọ́run owó àwọn ọmọ orúkọ yẹn gbọ́dọ̀ jẹ́ bàbá àṣekú ẹ èyí lọ kó pírọ́pátì lẹ́kùn nígbà tó lọ tán à ẹ bẹ̀rù tó ní pírọ́pátì ibi tó ń lọ yẹn náà lọ síbẹ̀ kápáyọ̀ ọba nínú tí máa ń pani àtàwádìí ìyá ọmọ záhà òun ni wípé yorùbá sọ pé arógun má sì bì arógun má sì bì ẹ̀ṣẹ̀ muslim ni ah, o. àdóòlù sọ̀rọ̀ bá tẹ́lá ń láṣẹ alùpùpù kọ́ àdá ikú èyí máa máa bẹ̀rẹ̀ pé àkówó yẹn ṣẹlẹ̀ sára o wọ́n ti alùpùpù àlàáfíà ẹ̀ máa bẹ̀rẹ̀ fún àlàáfíà àlàáfíà àlàáfíà ní kẹ́ máa bẹ̀rẹ̀ fún ànábì ni tí wọ́n bá wá pé epo ti yá ẹ má sì ẹ má fà so ilé jẹnu tí a ti sọ síwájú nínú tó wá tẹ̀lé jọ náà tí ànábì sọ ó ní wà fásitì mọ́ṣọ́ náà àlùkò ìlà tọ́ba tó pé kọ́ da fà kọ́ da fà òní kéèyàn ju nǹkan rọ́mà kéèyàn ju nǹkan kéèyàn dúró alùpùpùsọ̀dẹ̀ àwọn obìnrin àwọn obìnrin rere àdàáfà àwọn obìnrin tó jẹ́ pé wọ́n jẹ́ rere wọn ṣòrí ra nù alùpùpọ̀ fìlà àwọn àlùpùpọ̀ fìlà àyùfàwáṣí àwọn kan ṣìnà obìnrin tí ò fi ṣe ṣìnà àgbọ̀dọ̀ sí rọ́bù yìí o àgbọ̀dọ̀ sí kọ́ọ̀tù ẹ̀ káwa àgbẹ̀ ìjẹ̀ bá parọ́ lọ. pé á ọlọ́run kọ́ ni ìlà tí ọbẹ̀ ti rẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ báyìí mùsùlùmí máa ń jí lọ sí. kódà obìnrin tó jẹ́ kó tó wúlò nìkan àtúnṣọ́ra. torí nínú wọn ó lè máa wáṣọ káṣọ gbogbo ibi tó ń ṣe ibi tó mọ nìyẹn ibi tó mọ nìyẹn o ṣùgbọ́n kò kọ́ mọ̀ kò wọ́pọ̀ ni o torí ẹrú ìlú kan kó bá wọ́ṣọ káṣọ kọ́ wá ní kò ṣe ṣì lọ àkókò kéré o torí fáṣọ káṣọ tó wọ̀ ẹ́ ó ti fi pọ̀ bí sáìdà ló ti polówó rẹ̀ lóbìnrin bá ti wọ́ṣọ tí ò dáa ó ti polówó nìyẹn. pé ẹwà arajà ẹwà arajà orí ọlọ́mọdé àbáwọ̀ ìmúra arajà àdánwò obìnrin o obìnrin gbọ́dọ̀ múra dáadáa ọkùnrin náà gbọ́dọ̀ ṣọ́ra kọlọ̀ kó ṣàbẹ̀ ẹ̀kọ́ ọ̀hún wa tí bá obìnrin láti máa wa àwọn tó wọ́n máa hà sí àwọn obìnrin tó máa dàbí àti àbá àti àṣùhàdá. wọ́n wá tó lè pé nígbà tó lọ sí obìnrin ṣe ṣìnà kí rẹ̀ ní ẹ ó wá ní ìlẹ́rì àbúrò ní ẹ mo ní náà ni wọ́n wá lẹ́yìn mélòó ó lè fi nìkan wọ́n pe mẹ́rin àà ọ̀daràn fájìlígbò ọlọ́run ẹlù wọn sáwọn ní ilẹ̀ jáǹdà ẹgbàá yìí aláwọ̀ àgbà ẹgbàá

ولا تقبل له شهادة أبدا بقول قواجه يا هو أبدا gbọ́dọ̀ pẹ̀lú wọlé wọn wọlé ìkàwọn ìfàdùkú ọlọ́nà ọba ti báyìí òbí ẹ̀jẹ̀ ni wọn. gbogbo ẹtí bá ti máa ń parọ́ mọ́ obìnrin àbúrò àti ìlú obìnrin láì òbí ni wọn. sórí wípé kí ni nínú mọ̀bádé òní islam nínú ìpìlẹ̀ islam islam wá bo àwọn kọ̀ọ̀kan nígbèsí ayé wa wọ́n pe àwọn kan ní àtọ̀rọ̀rọ̀ àwọn kan ọ̀rọ̀ rẹ̀ àwọn kan tó jẹ́ pé tá a bá rí a lè ṣe islam wá wá láti dáàbò bo àwọn kan nínú àwọn kan yìí òun ni ẹ̀mí àdìmá àdìmá ìsáàbù wa láti dáàbò bò ẹ̀jẹ̀ wa agbọ́dọ̀ tẹ̀lé ọkọ̀ sílẹ̀ ní ọ̀nà ìtọ̀ látara bẹ́ẹ̀ ọlọ́ba ṣe àlùfíṣọ́ọ̀sì pẹ̀lú ìyẹn wọ́n bá pààyàn ní kí lè pa ẹni tó fẹ́ pààyàn tó rẹ̀ kọ́ máa pa òun òun náà sá níbi kó pààyàn nínú tí ọlọ́ọ̀bá fi dáàbò bò ẹ̀mí wa nínú tí ọlọ́ọ̀bá fi dáàbò bò ẹ̀mí wa òun náà ní wípé gbogbo àwọn ọkọ tó bá lè pa ìlú ọlọ́run kájí lọ láti ìlú ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ pọ̀ ẹ wà láti òkú ìyá ìlú ìlà tí a lù kà ọlọ́run gbogbo tó bá lè pa ìlú yìí ẹ má fi ẹ̀yìn lọ síbẹ̀ wà láti àkọ́tún ló àkúsàkó ọlọ́run ẹ má para yìí o má pa ìlú mi má ti pa rẹ̀ ẹ̀mí lórí ẹ̀ àmọ́ ẹ̀ náà tù ọlọ́run bá fún ẹ̀ṣọ́ yìí ọlọ́ba bèrè lọ́wọ́ ẹ̀ tó mọ́ra alúgbà yà ọmọ nílé àárín ìgbàrí lẹ́yìn náà lọ́jọ́ pé ìjà ìyábà làtú alúrù ọmọ bí àárín ìgbàrí nípa gbogbo ìdẹ̀ra tọ́lọ̀ ṣe fún yín wà mí ní àmì àlẹ́ ikú nínú ìdẹ̀ra tọ́lọ̀ bá ṣe fún yín àbíbi náà alẹ́ sí mo òun náà ní ẹ̀mí tọ́lọ̀ bá fi ṣe sàárà fún ẹ̀ tó fún ẹ̀ ọlọ́ọ̀ má lọ máa tọwọ́ bọ náà iná tó wọ̀ nípa wá ló ló wá ọmọ àtúntì yàjẹ́ lọ́jọ́ gbèlè àbíkí àmọ́ ó fẹ́ sọ dáa títì ó gbọ́dọ̀ wo títì dáadáa kò ní pé dé títì kó má lọ wọ́n dé tó wà wá kódà tó fún àwọn ara wa kọ̀ọ̀kan ojú wa agbọ́dọ̀ mẹ̀tẹ́ ẹnu wa èèyàn wá bìkítà nǹkan kan ṣe o mójútó ó wá sọ ẹ́ dàrọ̀ ọlọ́run bá lè torí gbogbo ẹ̀ka ara ya gbọ́dọ̀ jọ òun sì kí olóògùn ọlọ́run á torí ẹ̀ tó bá fẹ́ o gbọ́dọ̀ lọ sí kí ni kó wá ara wa ìjọ yìí àwọn àfọ àti wá ní a máa ń lo oògùn àfẹ máa ń lo oògùn àríyàn ọ̀daràn ni wọn ẹ gbọ́dọ̀ sá fún wọn pàṣẹlẹ̀ hóhó wọ́n ti di rígísú nínú àmàlì ṣe ìtọ́ọ̀ àwọn àfọ àríyàn ẹgbẹ́ ni wọn nínú àwọn ṣé ìṣù làwọn àfọ àrí ẹ gbọ́dọ̀ ti lọ sí wọn ẹ nínú bí wa omi nìkan la máa ń lò gbogbo tó bá ń ṣe wa omi ni tàbá ti ṣàdúrà tó ní òkútọ́ kódà paracetamol àti lòlù ìjọ wa áà ọ̀daràn ní nínú ìjọ yìí tàdáwò àlọ́bìnrin ẹwà wòsàn ẹjẹ wòsàn ẹlòògùn ẹbá jẹbọ ẹlòmíràn fẹ́ lògùn oríṣiríṣi náà lọ wá ń lò sùkọ́lọ̀ ṣáàlú léyìn ọba mọ̀ pẹ̀lú àgbègbò eléwo owó ìrìbọ eléwo làpálàpà eléwo bà kò sí láì bínú ẹ̀ sùkọ́lọ̀ ọba kò fi wá ṣùkọ́ ń jẹ dáadáa islam wá láti dáàbò bẹ̀mí wa ẹlẹ́ẹ̀kejì ṣègbó anasiri wà lẹ́rìn islam wá láti wá dáàbò bo ẹbí àti ọmọdúàbí kò fẹ́ kí ẹbí dàrú wà ṣúrí àníká látara bí ọlọ́run tẹ bá fẹ́ fẹ́ra ní ẹgbọ́dọ̀ ṣe marriage marriage islam ti ní kó lé kí bàbá ọmọdé ń yan ọ̀dà fún ọdún fẹ́ fẹ́yàwó kárí ẹlẹ́rìí méjì mẹ́ pè nínú wà mẹ́ àwọn ọkùnrin àtòbìnrin kan yọ́ ti pọ́ mẹ́fẹ́ ra wọn nínú àwọn nǹkan tó já sí kúrò ní sọ̀dá sí ẹ̀bùn tí ọkùnrin máa ń fún obìnrin tó jáde mọ́nú fóbìnrin inú ẹ̀ bágbára bá ti gbà wọn kọkùnrin ti wà nínà ilé asọ́ di wàhálà nira lórí lè yóò fi ọkọ̀ tó sáàtì ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله ẹni tó bá lówó púpọ̀ kó náà ẹni tó bá ní díẹ̀ kó náà bọ́lá ń ṣe wí nìyẹn ẹ àmàlejò àyà gbọ́dọ̀ gba ọ́ọ̀lù táyé ṣe wọ́n lè lórí two hundred and fifty thousand nígbèsè ayé ẹ̀ kò kó fifty thousand naira jọ lọ owó afẹ́ṣe má lè lọ́lẹ̀ wá tó fifty ẹ àbúrò ẹ jọ torí tọ́ náà mo ní àwọn owó yẹn dẹ̀pọ̀ afẹ́ gba hàn tó bá lówó lọ́wọ́ má kúrú ẹni e. tó bá ní owó lọ́wọ́ má kúrú ẹni yẹn tí owó ní sáàbù ní alọ́rì yẹn àwọn ọ̀nàwó kan wà wọn ìtọrọ kan wà tá máa lọ sí òkè ẹ̀wọ́ ọ̀sẹ̀ rárá òkú ti ẹ̀yìn ló tó àbò àti ẹran ẹran ẹ̀kọ́ ni problem àwọn ìyá wa nílò tí wọ́n mẹ́ràn bọ̀ ṣùgbọ́n òun ta máa fi gbé ta máa fi ra ráìsì ta máa fi ròróró àhà lọ́dọ́ ní kò ròróró àti ráìsì ló tó ṣàkíkọ̀ ìlẹ́rọ̀ tí wà ní ẹ̀fà ẹ̀fọ́ ìlú tuntun ẹ̀hún ló lè fi wà ẹ́ bí káwọn ọ̀rọ̀ jẹ́ ẹ̀hún tó wọ́n ráìsì àìwá ìlú náà ta gàrí tẹ́ wọ́n rẹ́ náírà náírà gàrí kékọ̀ọ́ àbí kọ́ọ̀rọ̀ lè máa mú gàrí àtẹ̀rọ̀ dídí àkíkọ̀ ti ṣe nìyẹn abẹ́sí wà ní ọmọ ní ìwà rẹ̀ ní àwà ní tó bẹ̀rẹ̀ ìbò ní 500 naira lọ́wọ́ lọ́ra family biscuit kò fáwọn ọ̀yọ́ jẹ́ ẹkù tó bí ọwọ́ ta àní tàbùọ̀tà mọ́ṣáláṣí wa tàbùọ̀tà wà mọ́ṣáláṣí wa marriage Islam ò lè ọlọ́wọ́ fún ẹlówó àgbogbo ẹ̀yà alábòdó pẹ̀kẹ́ wa ó wá tẹlifíṣọ́n lẹ́tà ó wá lọ fún gbogbo ní kọ̀ọ̀kan náà ojú wa lọ bá ọba òdò pé bàbá wa kẹ́mi ọlọ́gùn mo fẹ́ kẹ́mi náà wá yẹ mi sí jọyọ̀ ó wá ní mo lè fẹ́ lò wọ́n ní àti ẹ̀sí ìmọ̀ọ́lù tó lè gba gbogbo ará gbogbo tí ọ̀nà ìjọba wa gbà wá ẹ jẹ́ ká lo community road látòkè délẹ̀ lẹ́yìn náà ilé kọ̀ọ̀kan lágbòdo afẹ́bàá lọ fún oúnjẹ fún wọn fún wọn báyìí àwọn èèyàn máa bá yín jẹ torí pé kí ni olówó ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n wọ́n tó lówó wá ń darí láàrú kò fẹ́ ti má lè jò sákàbí ẹ̀ abúlágbájá ìjọ ìràn mí lọ́wọ́ abúlágbájá tó lọ bá lọ́mọ kọ̀ndíṣọ̀ tó lọ wá bí wọ́n bá tẹ̀lé sí fáwọ́rìsì kó fi á ah, ọmọ ìyá má ní nǹkan ṣe owó ìdílé rẹ̀ ló dé ìgbà mi fẹ́ mi ṣe tẹ̀lé fẹ́ yà wò pé kí ni fáyọ̀ ojú ọmọ fẹ́ owó yẹn ṣe owó apẹ́yìí ọmọ wà lọ sí tu adílówó tá a máa fi dì sí àjẹ wọ́n lọ fẹ́ pèsè fún ni o kọ́nà máa fi dán wa wò ẹ̀wọ́n fẹ́ komi fún ní o ẹ̀rùn brọ́dà yẹn wà ní ọsítù o adé láti sáré kó fifty thousand lẹ̀ báyìí wọ́n wá wá owó èèyàn kan wá ní twenty thousand lọ́wọ́ ó fẹ́ lọ fi ṣe business wọ́n wá gbé bùkátà yẹn dé látara àánú àti ìwúrú ní ọlọ́run ó wá kó owó twenty thousand yẹn tó yá ẹ̀jẹ̀ sáré lọ kó lè rẹ̀ lọ. irú ẹni yẹn lè lọ sí ní sọ́dá ṣùgbọ́n ó tó fẹ́ lọ fi ṣe business ló wá dé ẹ̀ ọlọ́run ìbẹ̀rẹ̀ náà ti tó àwọn alákó wà lábára wa wọ́n bá fẹ́ fi márì ìgbà tó bá kọ́ ní ìfẹ́ lómi báyìí tó ìlà tó ní tẹ́lẹ̀ tó ní ìyẹn. làzọ́rọ̀ wà làbírọ̀ ẹ má fara nira yín. tẹ́lọ́wà gbogbo lọ́kọ̀ yẹ̀ wà ní gbogbo ọmọ ìsìlámù ilẹ̀ ẹ àkùtọ̀kan ẹ máa bá àkùtọ̀kan tó bá kọrú ẹ̀kú ìgbọ́dọ̀ gbọ́dọ̀ òṣà ẹ orógún àtòbí òṣà ní ìgbọ́dọ̀ báwọn ṣe wọ́n kọ ní ìpínlẹ̀ àná wá polówó ẹ́ obì ní ibi kú wọ́n kọ obì sí ìwọ́n náà wá kó obì lọ wọ́n tún ní obì àbàtà gbogbo kíní lórí orí Yorùbá borí èso wọ́n ní àájò láàrín láàrín láàbálí àájò tàbí ọmọ ẹgbẹ́ ojú pọ̀pọ̀ wọ́n pọ̀pọ̀ yẹ lórí lórí òṣè nǹka àṣẹ́rí ó pè ní Islamic marriage wọ́n wá mú àájò ládùládù lórí jù ládùládù lábábá lè wọ́n tútù àtàrí wọ́n ní kí ní kan ló wá ń ṣọmọ àtàrí ó lọ́dí wá wúyẹ ẹ́ àtàrí olú àtàrí orí ti ẹ̀lábọ̀ àrí ẹ́ wọ́n tún lè jọ pé pẹ́pẹ́yẹ torí pẹ́pẹ́yẹ máa ń bímọ tó pọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n lè ní kẹ́lòmí tún mú pẹ́pẹ́yẹ wá ẹ kí wá ní wàhálà tá à ń bá kiri jọmọ́ mùsùlùmí adẹ̀pẹ̀rẹ̀ wa mùsùlùmí ala bọ́ gbogbo àwọn àdánwò tá a wá kó sí nǹkan gbọ́dọ̀ afẹ́ kọ sí ní ọ̀dọ́ nínú òfin ọlọ́run ọba ọlá so a gbọ́dọ̀ ṣọ́ra gan gẹ́gẹ́ bí mùsùlùmí ká ṣọ́ra nígbà tá a ti sọ gbogbo ilé àti sọ́ọ̀dì nira ó wá nira fáwọn èèyàn gan láti ṣe ìyàwó yẹn ẹ̀rí ó ṣe kiri àdúgbò ẹ̀rí brọ́dà 40 years a ní a sì ń wáyàwó ìyàwó sọnù ni ṣùgbọ́n látara ìnira gbogbo àwọn nǹkan tí ò ní ṣe pẹ̀lẹ́ ti ta ti kó bọ́ra wa lọ́rùn gbogbo ẹ̀ náà ló ń dà wá láàmú ẹ́ kọ́nà kó ṣe kọ́nà kó tún wa ṣe kọ́pùn أن تشيع الفاحشة أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة Ọlọ́run ní tẹ́ra wọn tí wọ́n nífẹ̀ẹ́ pé kí àwọn ọ̀rọ̀ kùgbákùgbé kó máa fọ́n ká láàrin àwọn mùsùlùmí ẹ wo táwọn èèyàn ṣe fún yàwá Aisha radiyallahu anha nígbà tí wọ́n lọ sójú ogun ìyàwó Aisha radiyallahu anha ó lọ ṣègbọ̀nfẹ̀ẹ́ wọ́n pè kíní kan ní kọ̀dáàj kọ̀dáàj yẹn tí ẹ bá rí tí wọ́n bá gbéra fún ní nílẹ̀ lárúbáwá ẹ̀rí kọ́ máa wá gbé bí ilé kan sí lórí tá a bá rí nínú fíìmù ilé tí wọ́n gbé sí lórí yẹn lọ́n pè kọ̀dáàj ilé yẹn wá ní ẹ̀rí pé wọ́n ti máa ta nẹ́ẹ̀tì wọ́n ti ta nẹ́ẹ̀tì bò so nẹ́ẹ̀tì tí wọ́n ta bò wọ́n ti ta bí kọ́tìn wọ́n ti ta bò ilé yẹn látàrẹ̀ ẹ̀ ní mọ́ tó wà ń bẹ́ẹ̀ àwọn obìnrin ní lárúbáwá máa ń fi bẹ́ẹ̀ fi gbé abẹ tó bá já síwájú pàápàá jùlọ àwọn obìnrin inú ẹ̀ ni ìyàwó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wà nígbà tí wọ́n wá ń lọ tí wọ́n fẹ́ máa lọlé ẹ tó gbé kínní tó gbé ẹṣin yìí àwọn òsì ẹ̀ mọ̀ pé ìyàwó Aisha radiyallahu anha wọn ò mọ̀ pé kò sí nínú yìí tó jẹ́ ti ìyàwó Aisha tó jẹ́ kó ológun ẹni kọ̀ gbé kínní ìlú bá ń sáré lọ tiẹ̀ ó rò pé ìyàwó àyíṣà ti wà mbẹ̀ ni nígbà tí wọ́n lọ ìyàwó àyíṣà bá bọ́ta láti ibi tó ti lọ ṣe gbọ̀nsẹ̀ ọmọdé sì ni ló bá rí bọ́ ti lọ ó wà pàpílẹ̀ gbogbo èèyàn ti lọ pátápátá kò jẹ́kù èèyàn kankan mọ́ ìyàwó àyíṣà wà pàpílẹ̀ ló bá lọ dojúbo lẹ́ńbì kan ṣẹ́mọ́rú kọ̀ǹdíṣọ̀ yẹn kéèyàn máa retí ikú pé kádàrà ọlọ́wọ́n bá ti gba wájú ìkan nínú àwọn tó wá jẹ́ arákùnrin níyàwó náà àwọn sọ̀hábà òun wá padà iṣẹ́ títí wọn ni wípé táwọn èèyàn bá ti lọ tán àwọn máa wá padà pé ṣáàgbàgbé nǹkan ṣáàgbàgbé nǹkan lẹ́yìn ìgbà táwọn èèyàn ti lọ iṣẹ́ títí ẹ̀ nìyẹn ló bá dé ló bá rí pé èèyàn kan dojú bolẹ̀ bó ṣe súnmọ́ bẹ̀ ó ti wá fura pé ìyàwó Àìṣà ni ẹlòmíà ní àbá òdó ṣe mọ́ pé yawa àyíṣà ní kèbí yawa àyíṣà bójú èyí ò túmọ̀ sí nígbà tí wọ́n wà ẹ̀sùn bójú látara pẹ̀lú ìbá sábà ẹ máa ń rí gbogbo ìgbà ó lè fa tó kẹrù kíá lágbájá lẹ̀ tó ń bọ̀ bó ṣe wá rí báyìí ó ṣe subhanallah ó wá pé nǹkan ọ̀gbìn ẹ̀wà ìyàwó àyíṣà nǹkan ọ̀gbìn bẹ̀rẹ̀ ìyàwó àyíṣà wọnú ẹ̀

báwọn mùnà ti ṣe bẹ̀rẹ̀ gbígbé káàkiri yẹn wọ́n wá pé kiri nǹkan ìgbà náà di gbogbo ẹ̀ sọ̀rọ̀ lọ́hùn àlejò ọ̀sán torí wípé kiri ilé tó mọ́ ilé tó dáa ilé tó dáa ti lórílẹ̀ ayé tí wọ́n wá fi kọ́ ẹ̀gbẹ́ ìlọ́ ìyàwó ànábi ọlọ́run ṣe sí lọ ìkọ̀lù jẹ́ ìbànújẹ́ fáwọn ìsọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀sẹ̀ rẹ̀. O gbàdúgbẹ́ tó pọ̀ nígbà tájú yìí pọ̀ àdọ́dù wá bí táyì ó bí ìyàwó àríṣà ìyàwó àríṣà níbẹ̀ ni lábílì ó tọ́ sọ yóò ṣẹlẹ̀ ó ti wá gbé káàkiri kódà tó èèyàn wọ́n súnmọ́ àbúbákiri máa fún àwọn táwọn èèyàn bá jẹ ẹ̀ṣọ́ aburú nípa fábílì ní ẹ̀ tí wọ́n náà sọ àwùbákiri ní ápìlì fún ẹni ìfọmọláyé mi ọlọ́run tàbí sọ àyàkalẹ̀ lórí ilẹ̀ pé à ẹ̀ nígbẹ́ ọlọ́run forí jẹ yìí náà ẹlẹ́yìn forí ti wọ́n lórí kọ́wù ìlú mi fáyì kí ìfó bá ìyàwó àmìṣà gbogbo ẹ̀ àdọ́bí sọ̀rọ̀ sọ́lá wá ní kí ìyàwó àmìṣà máa lọ ní àwọn òbí ẹ̀ kí ọmọ ọba máa fi sọ fóun kí ni kóun ṣe ìyàwó àmìṣà wá wà nínú ilé fún àwọn ọjọ́ tó pẹ́ ó balújẹ́ ooru bàbá ẹ̀kú lọ bá pé àyíṣà tí lóòótọ́ ló ṣe é nì ìyá ìbá tó bú sẹ́kù táwọn yorùbá gbàgbé gbọ́ tí wọ́n lọ dá ìjì ní adọ́sọ̀lọ̀ sọ́lá fún yorùbá ìyàwó àyíṣà ṣùgbọ́n jẹ́ ọ̀pọ̀ gẹ́gẹ́ bí olórí ọ̀rọ̀ yìí ó balújẹ́ kò mọ̀ kí ló fẹ́ ṣe tí ẹ̀mẹ̀ fẹ́ lóòrù báàrù bá ṣe ànábì lọ́lọ́ kẹjọ lọ bá wọ́n ti wá lọ pé ìyàwó ẹ̀ ṣe báyìí ọ̀nà tó wá ló bá ṣe lòrú bú wà bẹ́ẹ̀ kí la fẹ́ ṣe ẹ̀mẹ̀ pé tí ò bá ní kó tẹ̀wọ́ kọ́ lọ́lé wọn àwọn ẹni tí a rí ẹ̀rí òfin náà ní ẹ̀ òfin ní ẹ̀ ọjọ́ tó bí mọ́ àwọn náà sì jẹ́ ìgbà rí ẹ̀kọ́ nínú tó kó bá ṣẹ̀rí àgbẹ̀dọ́ọ̀tì tèmi kò di pé ìṣẹ̀rí àpadà bá wọn kọ́ ó di pé ó dábí kó fi abáyípadà àdánwò kò yí sì jọmọ́ bí ìwà wà nípò agbára tí ẹbí èèyàn wá kó sínú ẹ̀ èèyàn máa èèyàn gbàgbọ́ yà wọ́n kan yìí ẹni tó jẹ́ títà gbogbo àwọn ọmọọṣẹ́ ọmọ ìwà wà bẹ́ẹ̀. ẹ̀jẹ̀ lọ́sẹ̀ ìdílé wà á ti kó nù wọ́n dára ó wá gbogbo olóògbé ìpayọ̀ náà ló máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. ṣé wá rí àwọn òfin ẹ̀sùn yìí nínú òfin ẹ̀sìn ẹbí ẹ̀ tó túmọ̀ ẹgbà mi kó tó wà wò pé ẹ̀ẹ́ ìwọ́n bí mi lọ ṣe kọ́ báyìí à ti bá lù wọ́n ní ẹgbà pé ọ́sẹ̀dì ni màá lù wọ́n ìsáàbù tó máa bèèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tó fẹ́ lù òun lẹ́gbà ọ́sẹ̀dì torí kó jẹ́ bí mi ẹ̀jẹ̀ kọ́tọ̀ kọ́tọ̀ gbogbo wọ́n jẹ̀ so tó owó wá ní wọn tó ẹni oníṣẹ́ lórí máa lọ ní jẹ́ pé àti ṣe déédé iṣẹ́ ńlá ni tó bá ti kó àwọn náà sí lọ. ọlọ́run ìtẹ̀lẹ̀ àwọn tí wọ́n parọ́ jọ̀mọ́ kan nínú yín náà ni wọ́n jẹ́ láàtà ìsàbòhù ṣàrọ̀ lákòrò báyìí ni wọ́n kọ́ ìròyìn lákòrò ìbàjẹ́ tí wọ́n ṣe yẹ ẹ má rò pa burú lé fún yìí báyìí ni wọ́n kọ́ ọgbọ́n àtúnyí máa wà fẹ́ ẹ̀rí ìwé pé àtúbàtọ́jú ọmọ yà wà fẹ́ rí sí in akópa tí kò bí na láì fata ìyàdì tí ẹni bíbọ ẹni bíbọ tó bá gbérò ìwà bá ní ẹni wá ní adágẹ́ tó dájọ́ lé lórí èèyàn wá bá àfáàyè ti fìnà ẹ̀sìn wá ní dáadáa àfáàyè jáde ẹ̀sìn wá ní dáadáa àfáàyè kówó jẹ ẹ̀sìn wá ní lè lè máa gbogbo àwọn ọ̀daràn yẹn pátápátá gbogbo ọmọ ẹ̀dẹ́ èèyàn tó bá ti fi nǹkan kan à ó máa gba ẹ̀kan tó ṣe o wà lẹ́yìn táwa ńlá fi bọ̀ wọ́n nínú òun láwùjọ àgbàbọ̀ náà rí ṣé wá lẹ́ tó bẹ́ẹ̀ pọ̀ rí torí àti ẹ̀dígbà ọ̀rẹ́ a máa gbé síta ni a máa dá gbogbo ẹ̀rú ni à èèyàn gbọ́dọ̀ ṣọ́ra èèyàn wá kó àwọn èèyàn láṣìírí pàápàá jùlọ tó bá jẹ́ mùsùlùmí èèyàn máa ń po àwọn èèyàn láṣìírí ẹni ní ìwálẹ̀ òun máa wá síbi àwọn èèyàn káàkiri ọlọ́run ní ayọ́lẹ̀ bí náà lọ́lọ́ ẹ̀yìn onígbàgbọ́ òdodo ìjẹ́nìmù kẹfì rọ̀mìnà wọn gbogbo tó bá ti jọmọ́ àbámọ́dá àbámọ́dá ó dàbí pàpà ẹ̀ lórí owó rẹ̀ ó dàbí pàpà ẹ̀ parọ́ rẹ̀ ọlọ́run ní èso ẹgbẹ́ lọ sí ìgbà máa ń lọ nínú àwọn àdá àbá àbá oríṣiríṣi ó tẹ́tẹ̀ tá a máa tẹ́tẹ̀ wọ́n á dájà sáṣù ọlọ́run ẹgbẹ́ máa tó pépé wọ́n á yà ká bàdúkú bàbọ̀ èsì má máa jẹ ọrọ̀ ní abúlé aláìsàn àti ìmọ̀ ìtàn ìṣòwò tí ìyọ̀kan ní yàrá tó kọ́ wọ̀ ní ẹ̀dùnkú kó wá bẹ̀rẹ̀ sí kí ẹran ẹ̀jẹ̀ ẹ máa kórè rẹ̀ ẹgbẹ̀rún ọ̀rọ̀ mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra nípa tó fẹ́ sọ nípa ọmọ rẹ̀ láti ẹ̀dínú àdọ́sọ̀rọ̀ wá wà ní ọ̀sẹ̀lá oníṣẹ́ ẹni tó sì ń yẹ láti ẹ̀dínú ẹ má pè ní òun bí àfáyẹ kó wá fẹ́ bá ti ẹ̀fẹ́ wọ́n lò lè kó ìlú rúmọ́dá sí ìlú mọ́dá abúlé lójú ẹni abúlé lẹ́yìn ẹni ègbé ọlọ́run fún wa báwọn o gbọ́dọ̀ ṣọ́ ẹnu ẹ nípa mùsùlùmí o gbọ́dọ̀ ṣọ́ ọwọ́ ẹ nípa mùsùlùmí alẹ́kùnsíwò mọ̀nsẹ́ni mọ̀lẹ́kùnsíwò náà fi lè sá níbi wáyáyé àdọ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àríwọ̀sánà ó ní mùsùlùmí rere mọ̀nsẹ́ni mọ̀lẹ́kùnsíwò òun lẹ́nu tó jẹ́ sí àwọn mùsùlùmí wọ́n là ní ìdájúbì kúrò níbi aburú ẹnu rẹ̀ wàyá nìyí àti kúrò níbi kíni aburú ọwọ́ ẹ̀ kò ní fẹ́ẹ́ bá tí wọ́n jẹ́ kò ní fi ọwọ́ náà bá tí wọ́n jẹ́ ó ní à èmi tí bá kú báyìí mo lè bú òkú kó kú sí dìde à orí ibú mà ló ti mástà yẹn. Ìgbà wo ni mo ti kú tó kó máa bú mùsùlùmí yẹn ànábì ní ọ̀rọ̀ ńlá ni wà fìdánù kófù kó ní ẹ̀wà máa bá jà kó ní ọdẹ lọ ànábì ní ìṣẹ̀rọ ọdún ọ̀gá kófóró dùnà kófóró ẹ̀kọ́ kékeré kọ́nà kó ṣàlọ́ ìkọ̀kọ̀ wa agbọ́dọ̀ jẹ́ ká máa ṣọ́ ahọ́n wa ọlọ́run ní sánà ọlọ́run ní kẹrin èyí tẹ̀lé gbọ́ wà ní bá tọrọ ojú tẹ̀ fi wò wà ní fùhádà kúlù láì ṣàkà láìmú màsúlà gbogbo ẹ̀ lábá bí jọ̀pọ̀ ìyá ìkìyàmọ̀. ẹ̀yẹ́dùgbò ni wọ́n sì ìjọmọlúwàbí mùsùlùmí àgbọ̀dọ̀ sáfí ẹ̀rí hàwà ìjọmọlúwàbí mùsùlùmí àgbọ̀dọ̀ sáfí tí yóò yọ ìṣòro tí kó sọ pé ọmọ àlè ọmọ àlè burúkú yìí à ò mọ gbólóhùn ìtumọ̀ tó sọ ìtumọ̀ ní ìyí ẹ̀ parọ́ fún bàbá ẹ̀ kó wo òun ló lóyún kó pè é ọlọ́mọ àlè ọmọ àlè jákèjákè gbólóhùn yìí òkè gbólóhùn tó dáa olùkọ́ ọmọlúwàbí ẹ̀jẹ̀ àbí kí ìyọba sọ pé ah, ọmọ yẹn ẹ̀rí pé kò jọ dájú yẹn wọ́n ti máa ní ẹ̀rọ ọ̀tọ̀ lọ́mọ tó jẹ́ pé ó yá ọkọ̀ ọkọ̀ olóyún láti gbòòrò

tó bá ti fẹ́ pẹ̀lú sùn ẹ má jẹ́ kọ́ pẹ̀lú kò ní bàbá ọmọ náà bá ti tóbi ìdìbò fi ẹ̀ kò ní bàbá tó bá fẹ́ ẹ jẹ́ orúkọ tó jẹ́ kí wọ́n wá ọmọ wọn náà sì ìyẹn wá fún láwùjọ wa lẹ́nu fi àwọn mọ́lẹ̀ ó ti dorí wọn lóun náà fi bọ́ àwọn àpáàdé wa wọ́n ìwọlé ìlú ọ̀rọ̀ náà ti gbèrè ẹ̀ bóyá ẹ ṣe kò bọ̀ gbogbo àwọn ọmọ bá ìjọba ìjẹ́ ká sí ìyẹn sí táwọn ìjọba ti fi wá wá sàgbègbè yín náà jọ náà ẹjẹ́ àdìgbè máa yọ̀ǹda wọn ẹjẹ́ àdìgbè máa yọ̀ǹda ẹbí ọmọ mọ́lẹ̀ ní títí ẹ̀ ló lọ́jọ́ ọkọ̀ àdánwò fi wá ń ṣẹlẹ̀ gbogbo ilé ìgbà tó lọ́jọ́ jùlọ sí ẹ̀ṣọ́ mùsùlùmí agbọ́dọ̀ ṣọ́ káṣọ ká má bà lórúkọ jẹ́ ká má ti ṣe rẹ̀ ká má assassinate character ìyá ọ̀gbẹ́ni yẹn wúlé ní ìwọlé ló jẹ́ àkúkọjẹ́ tó ń ṣe yàwó yàwó ló ń ṣe ẹ̀ rí lẹ́nu tó mẹ́ta ìtọ́jú tó ló lè má ṣe yàwó yàwó ó lè má ṣe yàwó yàwó ṣùgbọ́n àwọn èèyàn àwọn náà máa ń rìn lè sí ọmọ ìrìnsẹ́ lórí eré ọmọ ni wọ́n fi parọ́ mọ́ kọ́lọ̀ tó ṣàlọ́ ìbọ̀kọ̀ wọn. ọlọ́run bá ní láwùlà ìtẹ̀lẹ̀dúgbò bọ́ọ̀nà lófinwó lọ́wọ́ nìyẹn ti di àkóso ìmọ̀ọ́yọ́. nígbà táwọn mùsùlùmí gbọ́ pé wọ́n parọ́ mọ́ yàwó Àìṣà rọ́bì ọ̀là àyìnlá. ọlọ́run ní ká tó parọ́ mọ́ wọ́n tẹ̀lé lófinwó bí àkóso ìwà lófinwó tí wọ́n bá gbé ọ̀rọ̀ wọ̀ yẹn wá bẹ́ẹ̀ tí wọ́n tún aburú nípa ẹ̀kú rẹ̀ ó yẹ kó ní tó tó bọ́ nínú ìdí yìí kó lérò gbà dáadáa pé ó ah, tán sọ pa àbá ìgbélẹ̀ rẹ̀ tó ìjà àmọ́ àfáàfù láì bára. Màtí àbábùnà àlẹ́ yìí jáde náà. Àbùláì dá akọ́jọ́ láti máa bùláì kò parọ́ rí. Kò parọ́ rí kí èèyàn kan wá sọ fún wa fábí láì parọ́ àti ilẹ̀ gbà àti tàbá rí Abdullahi ti àmìlú tàbá bí ìrọ̀wọ́ ti Abdullahi ọ̀rọ̀ ìsọ̀kọ̀ parọ́ kí kò tọ́ àmì ìparọ́ rẹ̀ bí ìparọ́ ní ayé ni o ẹ lọ bí Abdullahi lọ́dà bí fáìsọ̀t wọ́n máa sọ wípé ìparọ́ ní gbèsè ayé ni àwọn àlọ́ bá kúrò àbọ̀dà bí fáìsọ̀t ní ah, Abdullahi kò parọ́ látọjọ́ ló fi sí ọ̀dọ̀ wa láti mọ mọ́dúnlọ́sà kò pa lórí kódà tí bá lọ fi bọ́dà kò sọ bọ́ọ̀dù kò tọ́ máa sọ ọ̀pá ẹ̀dọ́ ni tó yé ẹ̀hẹ́n òun tí ìjọba ló fa muslim lè yẹ ṣùgbọ́n wọ́n sọ̀rọ̀ muslim ìwọ́n náà ti wá pé àádẹ́ni ah, tọ́ àfáàyẹ náà fi ní wọn lóòótọ́ lẹ́nu tó mẹ́ta yìí òun lọ́wọ́ wọlé àwọn ọmọ yóò jọ kò ló jẹ́ fún wọlé lóòrùn ọwọ́ ní àtúkùbọ̀ orí jẹ́ bọ́rẹ́ fẹ́ ní òun lọ́wọ́lé tẹ̀bálẹ̀ wọ́n ló yàrá wọ́n lóṣù wọ́n ti tẹ̀ sí gbogbo ẹ̀ ẹ tó ti jẹ́ bóòdì òkè nílé tẹ̀ sí gbogbo yàrá àbí bẹ́ẹ̀ kọjá ẹnjìníà àbí aago mọ́kànlá lóòrùn lọ sí ẹnjìníà ẹ wá ní tó jẹ ní kí ìdí bọ́jà lásìlẹ̀ mẹ́wàá wọn á ní àwọn ọ̀rọ̀ kí ìdí ewu ló ti lọ wà ẹ tó dé ní aago mọ́kànlá tó máa fún ìṣọ̀kọ̀ lọ́ọ̀dẹ̀

ọwọ́ ní abúlọ́mọ lọ fún ìwúyẹ́ ti lówó kọ òṣìṣẹ́ ìyàwó ẹ̀kọ́ ni ó ló wọlé ẹ̀yìn ọmọ olólùlù kò túbọ̀ tó tó lè ẹjẹ́ a máa rú dáadáa nípa àwọn èèyàn ká gbọ́ ọrùn dáadáa kó lè jẹ báyìí kó lè jẹ báyìí tí wọ́n bá gbé ìkọ́ nípa ọmọ yẹn tí òun lọ́ kọ́ nípa ọmọ yẹn the first thing tó ti ẹ̀ máa kọ́kọ́ ṣe òun ni pé kò kọ́kọ́ ti bọ́ǹkì nǹkan yẹn kò kọ́kọ́ ti kí ni kò kọ́kọ́ ti bọ́ǹkì nǹkan yẹn pé à ah, kò rí bẹ́ẹ̀ àfò ń ṣe èèyàn bẹ́ẹ̀ àfò ń ṣe kí ni kò ń ṣe èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n ọba kò fi kó fi wájú kò jẹ dáadáa ilé ìlú ti ọlọ́ọ̀rọ̀ àlejò ọlá tó sọ fún wa ẹ wá rí àwọn èèyàn tí wọ́n bá parọ́ mọ́ obìnrin àbí gẹ́gẹ́ nínú òfin ìṣẹ́ náà bá kan fún wa nínú súnmọ́tò náà bàbá kò bẹ́ẹ̀ ṣe lẹ́tọ̀ tó ń bọ̀ yẹ bá ní tèmi tó bá ti yà sí lẹ́tọ̀ rẹ̀ bàbá dá òkú ẹ̀sọ̀ fún gbọ́ ẹ̀ẹ́ ṣébi tó bá ti di pẹ́sẹ̀ náà máa pè é. múrẹ̀ ló wà múrẹ̀ ló wà ó ti fẹ́ sọ́ọ́ dìbì nù sọ́ọ́ ọlọ́run bá ti fi ọlá ó sọ fún wa wípé wà ní ìpínlẹ̀ ìyàwó lẹ́nu mọ́ ìsọ̀lẹ̀ ọlọ́run ti fi àwọn tí wọ́n bá ń pa iná mọ́ àwọn obìnrin tí wọ́n fi tó ní tó mọ́ ní àrùbá àpá ẹ ọlọ́run kó wú ẹlẹ́rìí ní ìlú wa mẹ́rin ó wá ní mẹ́ta ṣẹ́rí tí èèyàn bá bá yọ̀ kọ́ mi ní ní ìbàjẹ́ pàápàá nílò ìbàjẹ́ sí lọ òun á bẹ́ẹ̀ rìpọ́ọ̀tù ẹ̀ òun á òkú mi wọn ní ìgbà kan ti sùn lọ́yẹ̀ ọmọ báyìí òun á sọ pé lágbájá ìlú ọ̀dọ̀ wa lórí ìbí náà rí ìlú ọ̀dọ̀ wa lórí ìbí náà rí ìlú ọ̀dọ̀ wa lórí náà rí ọjọ́ mélòó lórí mẹ́ta kò gbọ́dọ̀ lọ sọ tí ó bá lè lọ sọ táwọn mẹ́ta yẹn náà jẹ́ ìrísí àwọn mẹ́rẹ̀ ìrí lọ́wọ́ ló fẹ́ dáyọ̀ wọ́n ti ṣe kí ṣùgbọ́n pàtó wá rí lẹ́yìn òun wá rí lẹ́yìn mẹ́rin ṣẹ́fẹ́ kó wá ní àwọn èèyàn mẹ́rin tí gbogbo wá jọ pọ̀ sí pé ó yẹ kí a lọ pa lọ́wọ́ láwùjọ àwọn mùsùlùmí láwùjọ rere àwùjọ tó bá

wàlá taqbalu شهادة shahadatan ثم يجوب في di ọjọ́ orí kíkọ́ ni wọ́n bá wá jẹ́rìí إلا ìkọ́ ìgbọ́dọ̀ fà wọ́n wù láti ka orí pàṣẹ tó ọ̀daràn ni wọ́n ilà lẹ́bí lẹ́sàbù ọlọ́ọ̀ni wípé ẹni tí ó parọ́ wù ó ti parọ́ pé ìyọ̀rọ̀ ó wà sí ìdè ìyọ̀rọ̀ kò lẹ́rù ó wá túbá lẹ́yìn ìgbà tó ti lù ú lẹ́gbàá wọ́n ti dákẹ́ rí padà tún bá kóhùn òun ṣe bẹ́ẹ̀ wọ̀. ló bá wá lọ ní ìlú báwọn fẹ́ díẹ̀ ní sí nǹkan tá a lè gbà wọlé àwọn apá kan ní àgbègbè aláìláì àwọn kan là ń gbègbà ó yé àwọn kan là ń gbà wọ́n ní ọlọ́run ní ilé nílẹ̀ sáàbù àyàfẹ́ tó bá tún bá ní lẹ́yìn àfa ló ti dà fà ìgbà táwọn sọ yọ ọmọ ọ̀tá ni ó ti dà fà ọlọ́wọ́ bá ní fa iná lọ́hà ọkùn rọ̀hìn alákòrí jùlọ lọ orí kẹrin wà lè nílẹ̀ yọ mú náà dúró àjẹ̀wò tàbáwárí ìyọ̀kọ́ tó ń parọ́ ó sọ́rọ̀ pé ìyàwó òun ṣe sì náà wà lábí akúláwò ṣùgbọ́n ilẹ̀ àkóso ọkọ̀ ni ó wá sọ pé ìyàwó òun ṣe sì náà wọ́n wá sọ pé àwọn olówó àtẹ̀gbà yẹn ó ní èmi nìkan mú rí o ní wọ́n ní mo bá lórí ẹ̀rọ ọ̀nà ọba ni فشهادة أحدهم أربع شهادات بالله إنه لمن الصادقين ìwẹ̀ ilẹ̀ tí ó bá ṣe ọlọ́run bá ṣe lẹ́rìn á ní àmì mo fọ́lọ́ bá ṣe lẹ́rìn pé bẹ́ẹ̀ lórí mo fọ́lọ́ ṣe lẹ́rìn pé bẹ́ẹ̀ lórí mo fọ́lọ́ ṣe lẹ́rìn pé bẹ́ẹ̀ lórí mo kọ́ tó ń ṣe lẹ́nu pé bẹ́ẹ̀ lórí àwọn ẹlẹ́rìí lẹ́rìí yẹn òun á kọ́ ló ń ṣe lẹ́rìí torí kó máa dé kí ọkùnrin wá dé kó pa ńgọ́ yẹn wọ́n yàgò ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà nígbà tó sọ ìyàwó wá ní ayọ́lọ́pamọ́ ní o ìrọ́lọ́pamọ́ ní o ọkùnrin máa jẹ́ ìpẹ̀lú ọlọ́run ẹ̀ lẹ́yìn. والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين ẹ̀rí ìwà tó owó ní bọ́lọ́ ìṣẹ̀lẹ̀ ilé ẹ̀mẹ́rí ẹlò tí ó parí ọlọ́run gbélẹ̀ ṣẹlẹ̀ pé kí obìnrin bá ti ṣú ẹlò ní ilé gbogbo ọ̀nà tó lè gbà jáde ó fẹ́ kọ́ wọ́n ní àpá gbogbo tẹ́ ta ọ́ ẹ̀yìnbó tó lè yọ lórí ẹ̀kọ́ obìnrin náà ó wá fẹ́ kọ̀ pé tipátipá ó wá parọ́ mọ́ irú ẹni lẹ́yìn sọ pé gbogbo ọlọ́run ṣẹlẹ̀ ní gbogbo ọlọ́run ṣẹlẹ̀ náà wò pé báwo náà ṣẹlẹ̀ ìtọ́nà bá jọ̀fẹ́ mọ́ òkú nígbà lè ṣe àbọ̀ ọlọ́run wà láàárín إليه قالوا أن لعنة الله عليه إن كان من الكاذبين أما ìdíjọ ọlọ́wọ́ ọba ìdí ọlọ́wọ́ ọba ìdílé ọlọ́wọ́ ìdílé ìdílé ọlọ́wọ́ láàrínàtù kó máa bá òun tó bá jẹ́ kó obìnrin náà wáyé títí ká ìrọ́lọ́ pamọ́ mi dé ìrọ́lọ́ pamọ́ mi ìmọ́kọ̀ fúra ìṣe ni ya àti mọ́kọ́ mi ni mo mọ̀ ń yìí lọ. tó ní bá fẹ́ fi ìṣìyàn ni wọ́n lè fi níjẹ́ pa bí mo bá tẹ̀lé ni mo mọ̀ ń yìí lọ. ó kọ̀ máa ṣe wá sí fún ta ni ya ẹ̀yin ò mọ̀ rárá. ọlọ́ni wáyé wọ́n wà ní àdáadáa bẹ̀rẹ̀ torí pé kí ọkùnrin bá ẹ́stábíìsì ẹ̀ pé ìyàwó yẹn lè ṣìnà tó wá dé sáwó yẹn fẹ́ di ara ẹ̀ tí ò bá ti rọrọ̀ sọ òfin obìnrin tó bá ti ṣùgbọ́n tó jẹ́ ẹ̀ tó ti lọ́kọ́ ní ilẹ̀ òpá ní wọ́n lè lórí tó lè ní ìwọ́wá pé kí wọ́n lè òpá ọ̀hún wọ̀nyẹ̀dọ̀ wọn wáyé hàn ádáa bẹ́ẹ̀ kí làwọn ti ta máa fi mú ìyá ìdúró أن تشهد أربع شهادات لله إنه لمن الكاذبين obìnrin náà wá sí ẹ̀rí pẹ̀lú ọlọ́run ọba lẹ́ẹ̀mẹ́rin pé ìrọ́lọ́kọ̀ gbogbo náà bá ṣe lẹ́rìí ìrọ́lọ́kọ̀ mi pamọ́ mi gbogbo náà ṣe lẹ́rìí ìrọ́lọ́ pamọ́ mi gbogbo náà ṣe lẹ́rìí ó pamọ́ mọ́ mi ni gbogbo náà ṣe lẹ́rìí ìrọ́lọ́ pa òkúrọ́ mi ọlọ́run tó ti wá sí ilé mẹ́rin والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين obìnrin àwa sọ wípé gọ́gọ́gù mọ́ọ̀mì ìbínú ọlọ́run kó máa bá mi tó bá jẹ́ wípé ọkùnrin òdodo ló sọ tó bá kó òdodo ni ọmọ mi sọ tí mo wá bẹ̀rẹ̀ lọ́yọ̀ ìbínú ọlọ́run kó kò parí tọ́kùnrin àti obìnrin bá ti lè wá pé ní ìbára wọn lò kí ló máa tẹ̀lé àlùfẹ́rọ̀ wọ́n gbọ́dọ̀ kọ̀ra wọn ọkùnrin tó ti ṣe ilé rẹ̀ obìnrin tó sọ̀rọ̀ bí lọ́lọ́ ilé rẹ̀ òun akọ́kọ́ yòókù gbọ́dọ̀ ìwé ọkọ àtìyàwó fúnra wọn mọ́ láíláí wọn gbọ́dọ̀ parí lẹ́kùn bó lọ́jọ́ bí wọ́n bá ṣe wọ́n ti di kú fúnra wọn léyìn nínú àwọn èèyàn léwu tó yẹ wọ́n ti túká wọ́n á jáde máa máa léjì o management yẹn ti gbé sàkóso náà ọba àlejò ọlá ọdún ìní ọlọ́wọ́ bá sọ fún wa nípa òfin tí àwọn èèyàn bá parọ́ mọ́ra wọn nínú ilé ikọ́ yìí ti máa ń pa irun ìjọmọ́ kí ìnáwó tìtì ìyàwó ilé kó parọ́ mọ́ ìyá ẹ̀ máa ń wọ́n mi rí ẹnu á ọkùnrin o àbórí máa ń wọ̀ wọ́n kọ́ borí lásọ̀rọ̀ à lóòótọ́ bóyá èèyàn kọ́ borí ládùúgbò sí ẹ torí pàtó torí kò sáwọn ẹni dáadáa bẹ̀ irú ẹni bí ọ̀tọ̀ ní o mo kọ̀ wá kó àwọn orin ẹ papọ̀ torí èèyàn ọ̀daràn kan tó wà ládùúgbò sí àpèlé yóò gbà rẹ̀ ká gbọ́dọ̀ ṣọ́ra o ọmọ bàbá ìjọba kó ṣe ẹ̀rọ kọ̀ọ̀kan wa àwa láti fi ẹ̀sìn bójú tàbí balẹ̀ ọlọ́ọ̀bá jẹ́ ẹjọ́ káwọn ọ̀ṣọ́ra o kábẹ̀ tí ọ̀rọ̀ tó tóbi ni o kábẹ̀ fẹ́ tí ọlọ́run á sọ lẹ́nu ẹ̀sìn ọlọ́run àmì à ń bàjẹ́ o ọlọ́run òbí fẹ̀sí orúkọ bẹ́ẹ̀ tí ìjọba ti jẹ tó ń ṣẹ̀sìn o gbọ́dọ̀ gbìyànjú láti máa ṣọ́ra àwọn kan bí ìjọba ń ṣe tẹ́lẹ̀ ọjọ́ tó bá fi ń rí ẹ̀fẹ̀ lẹ́yìn o gbọ́dọ̀ ta ìwọ ti lẹ tó ń pè láǹfà àfà àbáyọ̀ àfà àbùsọ̀rọ̀ bọ́ bá fẹ́ pè ẹ̀ kódà òun ti ẹ̀ ṣe ṣùgbọ́n torí kò wọ́n dé nígbà wọ́n ti wá sọ ẹ́ lápá aládùúgbò àfáàfáà ni irú ìwà ìkó gbọ́dọ̀ pọ̀ àwọn kan bí ìlú bá ń ṣe fẹ́lẹ̀ yẹn kò gbọ́dọ̀ jùlọ sí torí pé mo bá ṣe ń pè wọ́n á ní àbẹ̀bá àpáàlẹ̀ ní ilẹ̀ ń pera yín ẹ̀ẹ́dẹ̀rẹ̀ àpáàlẹ̀ jọ ẹ̀ẹ́dẹ̀bá àpáàlẹ̀ ń pera yín làwọn ẹ̀yìn lọ́dún ẹ̀ bá ń ṣe kíní kan tí ẹ̀rọ tó bá pàápàá tó omi gbà lọ ní ah, àkàfà ìbẹ̀fẹ́ náà ìbẹ̀fẹ́ jáde ọmọ bá jàdọ̀ ọjà kíkọ̀ gbà wọn ọlọ́ba jẹ́ ọjà sí kọ̀ọ̀kan olódàpọ̀ àtọ́ba wa bá wọn jókòó tó lọ mẹ́mu. Tòlá inú àwọn ẹlẹ́gbẹ́ wọn máa tù pé ah, àfà àfà àfà jáde ah, àfà àti jáde lọ ọlọ́ba jẹ́ bá wọn jáde. Ọjọ́ táwọn èèyàn bá bá pàdé níbi oníṣirọ́ inú wọn dùn. Ní ti bá bẹ̀rẹ̀ ẹ̀yìn ọ̀rẹ́ ìyọ̀kan tó wù àwọn olùkọ́ ládùúgbò. Lòun náà bá bẹ̀rẹ̀ ló máa ń dílé sí

wọ́n láìsí obìnrin kọ́ ní kí lórí afọ́ ah, àyẹ̀dẹ̀ kan ìyàwó lẹ́rù lórí kọ́ ní àwọn àti àwọn sáńgbèrè ìgbà irú ayélujára ìlú àti òkú oníyàwó mẹ́rin ìwọ ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn àgbẹ̀bí sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ ànọ́bì ni ó bí ayé lẹ́yìn àgbẹ̀bí ìyá fún ìtàlẹ̀ àtọ̀ ànọ́bì ni nítorí kí ni kọ́ oní àfíìkù àfíìkù oníwòní ìfẹ̀sí àfíìkù àfíìkù àlọ́bí nípò wà nígbà àtòbìnrin wọ́n jọ ilá fún ọkọ̀ àìlè ti sọ̀dá ìdùnnú mi àti tutù omi tutù ojú mi ibi ìrún olówà afá láìpẹ́ ojú mi lórí sí mi ò fẹ́ yà ìyẹn dáa mọ́jọ́ tó jẹ́ àwọn afá yẹn láìpẹ́ omi ó lè ṣe lọ́dún ah, ọlọ́run jẹ́ káwa rí rẹ̀ ó bẹ́ẹ̀ náà afá kan ṣe láwọn àjọ ìrìṣiríṣi ṣùgbọ́n kí lọ́lọ́ sọ àfáàyẹ kọ́lọ́ náà ní owó koran àbí sódò lọ́lọ́ ní owó torí pé koran sọ pé wà láàdá kọ́rọ́ bú iná à ẹ má súnmọ́ sí lọ pé ẹ bá ti súnmọ́ sí lọ yọ máa ń ṣe kọ́lọ́ ọba kó jọ kó láwọn bẹ̀rẹ̀ kọ́lọ́ kó wá ṣe kó bẹ̀rẹ̀ dáadáa ó ṣàbẹ̀wò ọ̀kọ́ wa kọ́lọ́ mú wa dúró lórí ìlà ẹ̀jẹ̀ ká ìdí tó bá ti ń sọ̀rọ̀ àwọn èèyàn láì dáa tí wọ́n ti kú wọn pé àwọn lágbájá àwọn tàbẹ̀dùn kọ́ wá tábà pàṣọ́nálìtì wọn ẹ̀jẹ̀ ká gbé ìrọ̀lẹ́ káàbí pé àti ìjẹkù ọ̀bẹ káàbí ìjẹkù ọ̀bẹ ìdí tó bá ti ń sọ̀rọ̀ àwọn èèyàn orí ibú ni máa kó bá lè jọ̀bọ́ ẹ̀jẹ̀ mẹ́tí náà lè lọ tábà ti jẹ́ inú àwọn tó ń sọ ẹbí àtìlọ ìjọ náà ànábi sọ̀rọ̀ lọ́wọ́ wa ni ọ̀sẹ̀lá ó ní ìyá ó ìyá ó wà ní ìlú ìjàkadà ṣòro pa ó ní à ẹ ṣọ́ra o ìmájókòó dọ́kṣọ̀n káàkiri ìmájókòó tí ẹ̀ bá ọ̀nà káàkiri àwọn sọ̀hábà ní láàbùdà nínà ọ̀dà lórí àbàrọ̀gbọ́dá sí ẹ̀ tó bá ti ìrọ̀lẹ́ ta bá lọ ta bá bọ̀ ibẹ̀ láti máa jókòó tó ní kálukú náà ta máa lọ sọ̀rọ̀ kò sí láì fífẹ́ tó bá ti ọ̀rọ̀ tó dára ń pọ̀ ta lè jókòó lórí ìkan tó dà. àdókòó wa sọ wípé tó bá ti kẹ́kọ̀ọ́ ẹ̀ bá jọ òwú àwọn ojú ọ̀rọ̀ yẹn ó wá lọ́wọ́ yé o hápù sọ̀rí àwọn ẹ̀tọ́ ọ̀nà wọ́n ní kí ni kan náà ó ní ọ́pù kó wọ́n ti pẹ̀lú àti ọmọ ilé á ọmọ yẹn ọmọ yẹn omi gbá á àdánwò ẹ̀rọ ìlú ilẹ̀ wà kó fún wa ìdíyà ẹbí máa ń tẹ̀ ní fọwọ́ ní ìbàjẹ́ ẹ̀rí ọmọ tó wọ̀ ní ó yá ẹ̀lọ́ gbé trump yẹn tọ́nà gbogbo ti kọ́ ẹ̀bí ṣe bẹ́ẹ̀ o wọ́n ti sí àwọn tó bá kọjá ẹ̀ma sálámù bí ó ẹ̀ma sálámù tó kọjá ẹ̀bí máa fún wọn ẹ̀lú ní ẹ̀ṣọ́ gbogbo ní pé tí ọba tó kò jọ ìwà oríṣiríṣi gan máa rí oríṣiríṣi wàhálà rọ wàhálà tó bí ẹbí fọ́ àlú ẹ̀kọ́ ẹ̀yìn ọmọdé àyè ẹlẹ́pà àlú ẹ̀kọ́ oríṣiríṣi kọ́nà kó ṣe àlùwà mẹ́rin tó kọ́nà tó wá ṣe ògbẹ́ dáadáa ẹ jẹ́ ká sì lòdì gbogbo tó lè máa mú wa láti máa sọ̀rọ̀ lọ́wọ́ lọ́kọ́ máa ẹ̀kọ́ nígbà tó náà bá àdúgbò ọlá ń sọ̀rọ̀ nípa tí ó máa jẹ́ káwọn èèyàn wọ lọ ọlọ́ọ̀bà àdúgbò ọlá ó ní kó náà ti ọ̀bí rẹ̀ gbogbo ẹ̀mí ló máa la bí nípa tó ṣe ilá arọ wọn wọn a máa sọ̀rọ̀ náà lùjọ́ ló pa àwọn ọ̀daràn tó wọ́n náà wọn a máa bèrè lọ́wọ́ wọn. máa sára sákú fi ìsákọ̀ kí ni tó gbé wọn lọ sákọ̀ kọ́ọ̀lù lámúnàkú iná ni mo sọ yìí wọn láwa fẹ́ rí àti kírun wọn lámúnàkú ló tó inú mi kì nínú ìṣesí wa àti fún aláìní ló ń jẹ. وكنا نخوض مع الخائضين نخوض مع الخائضين àwọn tí wọ́n bá jẹ́ pé ọ̀rọ̀ lọ́rọ̀ ni wọ́n sọ látàwọn dáadẹ́ àwọn ta máa ń jókòó sí ṣáṣá àti àdáríyà bí bá ṣe tó fi di ayé wa lè ṣe kú fi dé wá bá wa فما تنفعهم شفاعة الشافعين ọlọ́run ilé ìyọ̀kọ́ bá ló ń fẹ́ ṣe fẹ́jọ́ lórí àlùkìyàmọ̀ àwọn tí wọ́n bá kó sínú ìṣe báyìí kò ní lè ṣe fẹ́jọ́ wọn. nàkó ó máa ń kọ́ ìgbé àwọn tí ó jókòó jọ́sùn. ilé ìwà ń láàrin àwọn obìnrin wọ́n máa yé mú ọ̀rọ̀ ara lé ara lé ọkàn ọ̀rọ̀ rẹ̀ àwọn obìnrin burú débi pé tí wọ́n bá jẹ́ mẹ́ta bá yìí ti sè tó bá jẹ́ mẹ́ta ń ti sè tí wọ́n bá ti kú láàrin wọn báyìí wọ́n á sọ̀rọ̀ ẹ̀ wọ́n á sọ̀rọ̀ ẹ̀ níjà àwọn méjì kan wá kù yẹn ẹlòmíì tó wá dé ìkọ́nà ọdún ìyẹn wá lọ àwọn méjì tó bíjẹ́ ti dúdú yìí àwọn náà tún sọ̀rọ̀ yẹn lọ àwọn òkú òfin tí wọ́n á wúlò wọ́n lè ní onígáàbù tó wọ̀ yẹn títà lágbájá ló kú o kò lówó tó máa fi rà já kí wá ló pọ̀ ó lè ní ìjáàbù tó bá wọ̀ yẹn ní ilẹ̀ kú o ó ti bá ṣe àwọn iṣẹ́ olórí àwọn ti bá tó. àbí ìlú ìkọ́ ìkókò kọ́ lè wọ́n kọ́ bà ní sọ pé à títà sí ní ó fún títà sí ní ìjáàbù wọ́n lè sọ bẹ́ẹ̀ ó ti gbà lábẹ́ ẹ̀ so ká gbìyànjú ká ṣọ́ra ká ṣe ẹnu wa ilé ìjọsọ bí àwọn ọkọ méje ti máa ń pa lórí ọmọ àpapọ̀ láì ọkọ̀ wá bẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ ìṣẹ́bọsọ́nà ẹlẹ́ẹ̀kejì ìmáàpinná ẹlẹ́ẹ̀kẹta ìmáàpẹ̀lú kí òṣè ẹlẹ́ẹ̀kẹrin ìmájọ ìbá ẹlẹ́ẹ̀karùn ìmájọ oúnjẹ owó orúkọ ẹlẹ́ẹ̀kẹfà ìmásápò lójú owó ẹlẹ́ẹ̀keje àwọn tí wọ́n ṣe fún wọn ká máa dárọ́ ẹni àparọ́ wọn pàápàá jùlọ àwọn obìnrin tí wọ́n ṣe oníṣìnà ká máa ṣìnà ká máa fi á ìyá yẹn ó lè gbọ́ àgbọ́dọ̀ ṣọ́ra àgbọ́dọ̀ ṣọ́ra ọmọkùnrin máa ṣẹ̀ṣọ́ ìfọ̀fọ́ wa. وصلى الله على اله واصحابه اجمعين ربنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين tí a bá rẹ̀ tó ń lè rè pàdé ọ̀rọ̀ pápọ̀ ìṣúná. Yeah. No kí ni ìbéèrè tó béèrè kí ni ìbéèrè tí wọ́n béèrè kí ni ìbéèrè tí wọ́n béèrè nígbà tó ń béèrè yẹn ò mẹ́kó yẹ kó tẹ́tí náà. Thank òsì kan fẹ́ fi ọlọ́wọ́ bá rẹ̀ bọ́ra tí ó wò lóru bọ́ra tí ó wò lóru ọ ọmọdé àtọ́ tó wáyé wọn kéde ọlọ́wọ́ fẹ́ bẹ́ẹ̀ lọ́sàn-án. Nínú rédíò, pété èèyàn bá fẹ́ ṣàdúrà, ó bá kú wa tọ́ lọ́wọ́ ẹ, bọ́ọ̀lù ẹbí o kò fọ́ ti gbá tó, kó sún fọ́tọ̀ lọ́rùn. Náà ẹni olóyè náà ti bá sọ ẹ̀wọ̀n lè nípa ti fún yẹn wọ́n á ti gbé náà ní wọn lébọ̀ tó bá ń kó lọ wọn kalẹ̀ ẹjọ́ ọlọ́wọ́n àti àbọ̀ ń fi lè fi pè wọ́n káàkiri bọ̀ sí ẹ̀ ọdún wa ń tẹ̀ wọn ẹ̀ kọ́nà ti ẹ̀ pé wọ́n á wọ́n pa ẹ̀ lórí ìlú náà ìrìn ẹ̀ sọ̀rọ̀ ẹgbẹ́ omi pé ẹ ẹ ẹ ẹ ra omi ẹ omi ẹ omi nínú àkọ́ àgbẹ̀ àlùkò kan ẹlùkọ́ kan ẹlọ́gbẹ́ títà ẹlọ́gbẹ́ títà tó bá di ọjọ́ kejì tó bá tẹjọ́ ti domi yẹ ẹ̀rọ sínú ẹ̀rọ sínú kéèkì ẹ̀gbọ́n mi yẹ wá ẹ̀gbọ́n mi yẹ wá sí ọ̀dọ̀ sí ọ̀dọ̀. Ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ yìí ló ń sunkún lé. Wọ́n ti sọ̀rọ̀ ẹ̀sìn nínú àwọn ẹgbẹ́ ìfọ̀mù yẹn, wọ́n á ń tẹ̀wọ̀n kan yẹn, wọ́n á lọ wọ́n á lọ wọ́n á ti lè sínú pọ̀, wọ́n á ti lè pọ̀, wọ́n á ti lè pọ̀ lù mẹ́ta, wọ́n á lọ gbé iṣẹ́ ìwé bàtìyà, olùgbé ìwé bàtìyà yìí ibi ọjọ́ olùwà ti àwọn wọn á gbé omi wọn á bọ̀ sí ìtẹ̀. Kọ́lọ̀ ìṣe àlọ́. Ẹni nígbà tí mo pè láti máa ń ṣe wáàsí nínú nínú pé nínú pé nínú wáàsí ọ̀hún ọlọ́run kó ni àwọn àdánwò báyẹn ó pọ̀ láwùjọ wa kọ́nà ọba kó là wà ń bẹ̀ àìgbàgbọ́ yí ẹ̀sìn ó kó bá wa láwùjọ wa so àáfàá tó ń sọ fọ́ọ̀rọ̀ rẹ̀ pé kí wọ́n gbé omi síta rírì bá ti tẹ̀sí dáadáa kan pé wá fóun ṣàdúrà sí òun tó pè wọ́n lọ ìdí òṣìṣẹ́ náà àti gbogbo àwọn oríṣiríṣi. fi ẹ̀ka sílẹ̀ ẹ̀kọ́ náà bá kó láwọn ọ̀dọ́ ìmọ̀ ọmọ olóògbé àwọn ọ̀rọ̀ ti lé àwọn ibi tí wọ́n ti lè kọ́ ìmọ̀ sí